god ẹ ti dé ẹ ti dé ẹ ti dé ẹ má ti pè mí. ó ti dé bí mo ṣe dé ọlọ́run ayọ̀ mi. má padà lẹ́yìn mi ò ọba tó tóbi. ìbà wọn tó ní ilé ayé ìbà wọn tó nílẹ̀. ìbà òpó tó ṣe pẹ́tẹ́kì tí ò ní jọ ìbà òpó tó gbé dandan pàtàkì ìbà okòó ní ìwọ̀n yẹ̀wò alákòóyọ̀ méjì àbí sọ́ọ̀fù lẹ́nu. 那我咋咋唱？ pamọ́ sábẹ́ akọ. bẹ́ẹ̀ni o. oko ẹnu òun ọwọ́ nìkan ní mọ́kò ó lè. àmọ́ gbogbo owó lọ́dún máa lè dá sábẹ́ abo ní mọ́kò ó dìde. ló ṣẹlẹ̀ anyway um akọ́dá ayé o ìbàrẹ̀ ni mo ṣe olùdá oko olùdá òbò olùdá ẹ̀pọ̀n olùdá idọ̀ ìbàrẹ̀ ni mo ṣe onílé tó wà létí òkágò dẹ̀rọ àmúso àgùntàn tó bá wọ̀ létí òkágò ó dẹ̀rọ àmúso onílé mo kágò onílé mo kágò kí n tó wà lé olùyíká dé yèyé takọtabo dé olóhùn àrò ẹlú olúfàjò ẹyẹ ire lékeleke lékeleke tí mẹfúnrẹ tajòdé o adé orí ọkìn kò jẹ tẹyẹtẹyẹ ìbàrẹ ni mo ṣe o ìbàrẹ ni mo ṣe o ṣà òkè ìbàrẹ ni mo ṣe o ìbàrẹ ni mo ṣe o ṣà òkè ẹjọ ojú mi ṣe ẹ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ kú dédé wòye kó bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín ẹ káàbọ̀ sórí abala ètò yìí ètò tí ó ju ètò lọ ètò akọ́nilọ́gbọ́n ètò amúnudùn mo mọ̀ pé ẹ ti expect mi gbogbo yín lẹ ti rí title ta fẹ́ ṣe lénìí topic ta fẹ́ ṣe lénìí wípé um, nǹkan ta fẹ́ ṣe lénìí ni wípé ta ni èpè tọ́ sí àlè tàbí ọkọ ta ni àdúrà tọ́ sí àlè tàbí ọkọ ta ni èpè tọ́ sí àlè tàbí ìyàwó ta ni àdúrà tọ́ sí àlè tàbí ìyàwó nǹkan tá a ṣe ń program yìí ni wípé eh, mo rò pé wà lórí program ò mọ̀ bí àwọn tó wà ń bíbà yìí wà níbí nígbà kan tí ọkùnrin kan pè wọlé tó ní ó yẹ ká lè máa gbóríyìn fún àwọn ọkùnrin tó bá ń ṣe dáadáa náà lórí program yìí so opportunity rèé fún ìwọ obìnrin tó bá mọ̀ pé lọ́kàn ara ẹ ọkọ ẹ ń ṣe dáadáa ọkọ ẹ wà responsible ọkọ ẹ ṣe dáadáa o lè pè wọlé pé àdúrà mi o ọkọ mi ló tọ́ sí o bó ṣe ń ṣe fún mi rèé o but ìtókù díẹ̀ káàtó ọlọ́ àbámi ràn yín lọ́wọ́ kẹ́ ẹ ṣe o ìwọ tó bá jẹ́ pé ọkọ ọkọ ẹ̀ náà ló tiẹ̀ bọ́ síta ẹ bóyá àlè ló ṣe dáadáa sí ẹ àdúrà ẹ àlè ló tọ́ sí but ẹ jẹ́ kí kọ́kọ́ clear nǹkan kan èèyàn kan sẹ́yìn kan sórí page mi ní tí mo fẹ́ kà síta tí mo dẹ̀ fẹ́ clear ni mo fẹ́ clear ara mi nípa ẹ̀ where is it where is it where is my page Ooh, sorry o. ó ní ẹ má bínú o mo dẹ̀ rí ń sìn o yesterday nílé mo ń bọ̀. ó ó ó sọ mo wá kọ́pì ẹ̀ mo fi sórí WhatsApp mi pé kí n lè kà síta ó ní nǹkan tí mo sọ nípa àwọn ọkùnrin lánàá wípé kẹ́ máa respect àwọn ọkùnrin wípé ọkùnrin tó wà responsible lóhun ò gbà ẹ máa gbọ́ ó ní this woman you are sentimental on this issue Oni ní tí kò bá ní ìdí ẹnìkan kì í what has the husband did bó ṣe kọ́ ni mo ṣe ń o what has the husband did that warrant his wife to punish him ọ̀rọ̀ yẹn ẹni tó kọ yẹn orí ẹ̀ ó dà ipò orí ẹ̀ ti gbalẹ̀ pé kò ti ṣe nǹkan kí nǹkan wà tí ó fi tí obìnrin tó yẹ fi kí obìnrin sọ pé òun fẹ́ punish oko. òun o kò mi ó what has the husband did bó ṣe sọ nìyẹn o to warrant the wife punish him every woman wants a happy home but when a woman try everything within her power to make everything works bó ṣe kọ́ ni mo ṣe ń even to make her husband responsible you cannot make a man responsible forget it a man that want to be responsible will be responsible it's only your attitude tẹ́pẹ́ ọkùnrin tí ò bá wà responsible ó lè fi ìwà ẹ̀ torí tí n bá ní interpret pé o fẹ́ make a man responsible ẹ má fi pẹ́ lè coerce ọkùnrin ẹ lè change ọkùnrin ìwà ẹ ló lè fi make a man responsible you cannot force a man to be responsible ẹ kọ́kọ́ gbé yẹn kúrò and the man is proving his stubbornness the next episode is to treat him bad for him to know he's not the only one that can bully you cannot treat sori tí obìnrin bá tẹ̀ tọ̀ àtọ̀rìn tí ọkùnrin tọ̀ àtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ To bá sì ń fẹ́ ọkọ tó mọ̀ pé ó fẹ́ fẹ́ o ò lè bá a fipá lò tí ìwà tí ọkọ bá ń wò o ní option o ní choice láti kúrò nílé ẹ̀ bẹ́ẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe torí pé àwọn obìnrin feelings wa bá ṣe máa ń rí tó bá ọ̀tún wa ọkùnrin o lè máa ọ̀tọ̀ ọkùnrin kó má mọ̀ ọ́ torí a bọ́ síta mọ tí a ṣe fàájì a lọ bí apalọ̀ a lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ bí apalọ̀ mélòó ni ìwọ obìnrin lè lọ ọtí mélòó ló lè mu so tó bá tá a bá sọ pé tí ọkùnrin bá ń ṣe nǹkan tí ò tá mọ̀ wípé kò tẹ́ wa lọ́rùn o lè lọ tó bá wù ẹ́ bọ́ tó bá mọ̀ pé inú ilé yẹn o sì fẹ́ jókòó sí o ò correct o ò lè máa sọ fún mi pé o fẹ́ punish ọkùnrin ẹ jẹ́ ká má tanra wa o ò lè punish ọkùnrin nǹkan tó lè ṣe ni wípé tó bá níṣẹ́ gidi lọ kó fi ọkùnrin yẹn lẹ̀ kò sí bó ṣe fẹ́ bá ọkùnrin fi agágba pé o fẹ́ punish ẹ̀ ọkùnrin á jáde ìrìn tí ọkùnrin lè rìn o ò lè rìn iṣẹ́ tó lè o ò lè ṣe kó má ṣọ ẹ gan kó jẹ́ pé kò ṣọ ẹ pé ó fún ẹ ní free hand ó lè ṣe nǹkan tó wù ẹ o ò lè wùwà tọkùnrin lè wù ẹ má jẹ́ ká tanra wa àwọn ibì kan wà tí wọ́n lè bá ọkùnrin tí wọn ò gbúdọ̀ bá ìwọ obìnrin ń bẹ àwọn ìrìn kan wà tẹ ló ń pè mí lórí fídíò yóò ti jẹ ẹbùn máa block ẹ straight ni kí ló ń pè mí lórí fídíò mi ò ń ṣọ̀rẹ́ ẹ̀ náà kí fa gbogbo yẹn o kì í ṣe o lè o lè sọ pé ọkùnrin ṣe nǹkan fún ẹ o fẹ́ punish ọkùnrin ìyá ọkùnrin tó bá tó bá wà lọ́wọ́ ẹ ọkùnrin tí ò bá níṣẹ́ bọ́kùnrin ò bá níṣẹ́ lọ́wọ́ gan ẹ jẹ́ kí n sọ fún yín àwọn obìnrin kan wà níta tó yẹ pé wọ́n á tún fi mú owó wọn lápò wọ́n á fi bọ́ ọkùnrin yẹn wọ́n á tún fowó sí lápò i'm telling you wọ́n á fún nílé wọ́n á fún everything wọ́n á fún ní gbogbo nǹkan but ìwọ obìnrin ara ẹ tó bá máa tọkùnrin mẹ́ta bá fẹ́ fún ẹ lówó méjì máa fẹ́ dó ẹ nínú wọn bẹ́ẹ̀ ọkùnrin obìnrin lè fún ọkùnrin lówó láì do kó dẹ̀ máa wò pé mo sì ma do ọkùnrin bọ́ ìwọ obìnrin tí ọkùnrin mẹ́ta bá fẹ́ fún ẹ lówó méjì máa fẹ́ dó ẹ nínú wọn so ti bá sọ ní orí péjì mi tí mò ń sọ̀rọ̀ àwọn ọkùnrin tó wà responsible ni mò ń bá wí àwọn ọkùnrin tó wà responsible ni mò ń bá wí àwọn ọkùnrin tí wọ́n tàṣẹ ilé wọn pa àwọn ọkùnrin tó ń ṣe ojúṣe wọn nínú ilé gbogbo ẹ̀yin obìnrin tẹ máa ń fẹ́ máa káńtà mi pé ẹ what of what of èmi ò ní gbọ́ ti yín tó bá ní ọkùnrin tí ò wà responsible mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ kò bá ọkọ ẹ wí ọ̀rọ̀ tí mò ń sọ bí mo ṣe ń sọ̀rọ̀ lórí péjì yẹn àwọn ọkùnrin kan wà responsible tó yẹ pé àwọn obìnrin gangan ni wọ́n ní lọ́wọ́ àwọn obìnrin kan wà tó jẹ́ wípé ayọ̀ ti bayé wọn jẹ́ ayọ̀ àpọ̀rọ̀ ló ń bayé wọn jẹ́ ibi tí wọ́n ibi tí wọ́n wà tó yẹ kí wọ́n fa dé ara wọn dé ara wọn lórí wọ́n á dẹ̀ ya ayọ̀ ọ̀pọ̀rọ̀ wọ́n á fi lose ẹni tí ò yẹ kí wọ́n lose nínú ayé wọn so ti máa ń sọ̀rọ̀ lórí page mi tẹ́rí mi kò ṣe pé bí a mò ń support ọkùnrin èmi ni mò ń bá ọkùnrin sọ̀rọ̀ èmi ni mò ń bá obìnrin sọ̀rọ̀ mo mọ̀ pé obìnrin náà gan ó ń go àwọn náà ń go through tiwọn ọkùnrin go through tiwọn bẹ́ẹ̀ mo ń sọ fún yín pé tí ọkùnrin bá wà responsible gẹ́gẹ́ bí a mọ̀ wípé majority ọkùnrin ò kí ń wà responsible àwọn to ba wa responsible nínú wọn ìwọ obìnrin káǹtà rẹ lọ́ọ̀kì pé o tiẹ̀ ní lọ́ọ̀kì láti meet wọn kó wa máa jẹ wọ́n jẹ̀jẹ̀ kó máa kẹ́ wọn nígbà míì gan àwọn òbí wa wọ́n máa ṣẹ̀ wá wọ́n á fi nǹkan tí ò yẹ kó jẹ́ tiwa wọ́n á fi wa. wá àṣà ní títorí ẹ̀ka ni wọn ò jẹ́ òbí wa mọ́ àwọn ọmọ wa máa ṣẹ̀ wá à ní sọ pé àwọn ò jẹ́ ọmọ wa mọ́ kò ń ṣe gbogbo ìgbà tí ọkùnrin bá ṣe ọkùnrin tó bá wà responsible kò ń ṣe gbogbo ìgbà tó bá ṣe ẹ̀ náà ló máa wo kokokoko mọ́ ọkùnrin tó mọ̀ wípé ẹgbẹ́ ẹ wà níta tó wà nílé ọkọ tí kò rojú rere ọkọ ẹgbẹ́ ẹ wà níta tó wà nílé ọkọ tó ń jìyà ẹgbẹ́ ẹ wà níta tó jẹ́ wípé òun náà ló kókò wà nílé ọkọ bí ẹni aláìsí ni ìwọ́dẹ̀ wà nínú ilé ọkọ kan torí èèyàn ó kàn kọ́kọ́ sí orí péjì mi ní orí YouTube ó ní ọkùnrin tó bá wà responsible ó ní kò ní ní girlfriend irọ́ lẹ pa girlfriend àti òbòdídó kọ́ náà fi ń gèjì pọ́kùnrin wà responsible ọkùnrin tó bá wà responsible á dóbò ń ta ọkùnrin tó bá wà responsible á ní girlfriend nǹkan tọkùnrin tó bá wà responsible ò ṣe ni wípé kò gbúdọ̀ jẹ́ kó o mọ̀ pé òun dọ́bò ń ta kò gbúdọ̀ dó àwọn tó bá súnmọ́ ẹ bí ọ̀rẹ́ bí àbúrò bẹ̀ wípé ọkùnrin tó bá wà responsible ò ní dóbò ń ta irọ́ lè pa o ò lè dádó okó ọkùnrin kan tán afọkùnrin tó bá ti ń dàgbà tó ti dógbára tó ti dógbòòrò tó kàn wá wò pé ẹran kí la jẹ́rí anana ànálá tẹ́ ẹ̀ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ni màá sọ fún yín ọkùnrin tí agbára sì wà lọ́wọ́ ẹ̀ ìjẹ́ mọ̀ wípé ọkùnrin mi bí ò bá bá obìnrin sọ̀rọ̀ obìnrin á bá sọ̀rọ̀ àwọn ọkùnrin àwọn àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi tó máa ń fi òbò tó máa ń fi dídó obìnrin ṣàánú obìnrin á ti wo obìnrin yẹn pé tóun ò bá dó ọmọ obìnrin ó lè para ẹ̀ tóun ò bá fọwọ́ kan ọmọ obìnrin ó lè para ẹ̀ á kàn fi ṣàánú ẹ̀ pé jẹ́ kíkọ tí ẹ̀ dólẹ̀ kí n mójú kúrò iye ò pé bóyá kò wà responsible ẹ lè sọ pé ọkùnrin ní girlfriend ọkùnrin dóbò mi ó mí pé kò wà responsible that's a lie kí ni ó ń pè ní pé kọkùnrin wà responsible tó bá ti ń dóbò ń ta má wà kárìdèwé débi wípé wàá gbàgbé responsibility ẹ nínú ilé má wà kárìdèwé débi wípé àwọn nǹkan tó yẹ kó o ṣe nínú ilé ò ní ṣe má wà kárìdèwé tó débi wípé gbogbo àwọn ẹ̀tọ́ ẹ àbí bóyá nǹkan tó ń ṣe ń ta wà bá máa fi fìtìná tí obìnrin tó wà nínú ilé ibi tẹ́ ẹ lè ti sọ pé ọkùnrin ò wà responsible nìyẹn bọ̀ wípé ọkùnrin lọ dóbò níta ẹ wá fẹ́ sọ pé nítorí pé ó ń dóbò níta ẹ lọ wá ọgbọ́n kó ọgbọ́n ẹ lọ wá ìmọ̀ kún ìmọ̀ Solomoni tẹ́ ń wàásù tẹ́ ń tẹ̀lé nínú bíbélì ẹ mọye àlè tó ní ẹ mọye ìyàwó tó ní pẹ̀lẹ́pẹ̀lú pẹ̀lú ẹ̀ orin kan ní ta ló dàbí Solomoni nínú ọlá síwájú rẹ̀ tàbí lẹ́yìn rẹ̀ kò sẹ́ni tó dàbí Solomoni nínú ọlá nínú ọgbọ́n síwájú ẹ̀ àbí lẹ́yìn ẹ̀ ọlọ́run fi ọlọ́run bùkún fún so tí ó bá yẹ pé ọlọ́run george bí ẹ̀yin ṣe ń wàásù ẹ̀yin oníwàásù bẹ́ẹ̀ ṣe wàásù wípé okuri tó bá ti dóbò mi orun burúkú ló lọ kò yẹ kí Solomoni kò yẹ ká gbọ́ ìró Solomoni ní ayé yìí àti ayé tó ń bọ̀ kò yẹ Solomoni ní verse nínú Bible tó bá jẹ́ wípé bí ẹ̀yin ṣe ń dá bẹ́yìn ṣe ń dá àwọn ọkùnrin tí wọ́n dóbò míì lẹ́bi lẹ́yìn ọlọ́run ṣe dá Solomoni lẹ́bi kò yẹ ká gbúrò Solomoni kò yẹ kó máa ti ẹ̀rí fà sí Solomoni rárá nínú ìwé Solomoni nínú Bible ìyẹn kọ́ lọ́lọ́run wò bí ènìyàn kọ́ lọ́lọ́run rí agbára mélòó lo ní fún ọkùnrin tó sì wà very very agile fún ọkùnrin tó sì wà very active tí ò tí ì dàgbà púpọ̀ agbára mélòó ni ìwọkùnrin obìnrin ní tó jẹ́ pé ìwọ nìkan ló máa máa dó ẹ kì í fẹ́ gbọ́ agbára mélòó lo ní o wá ní sọ pé torí tọkùnrin bá ti ń ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé fún ẹ ìwọ̀nba ni kò yanjú ràn mọ́ má disrespect ẹ nítorí pé bóyá o kò rí fìrífìrí àbò gbọ́ fínífíní pé bóyá ó ní nǹkan kan tó ń ṣe níta ó wá ti wá sọ pé torí pé ó ní nǹkan tó ń ṣe níta ọkùnrin tó ń sanwó ilé tó ń tọ́jú àwọn ọmọ tó ń tọ́jú ìwọ náà tó wá sọ wípé torí pé ó ń ṣe nǹkan ta ó fẹ́ máa disrespect ẹ̀ ìwọ ló máa jẹ̀bi torí ó máa padà tí síta ìta tó o bá tì sí yẹn obìnrin tó o bá tì sí lọ́wọ́ obìnrin yẹn go òkàn láti lọ máa mú. hello. yes hello ma ẹ kọ́ lẹ ẹ kọ́ lẹ yá. jọ̀ṣọ́ àti ìjà mo bá sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni. ẹ jọ alájì sínú ọlájídé mo fẹ́ bá sọ̀rọ̀. alájì kìíní. alájì sínú ọlájídé tó wà ní Manchester. ẹ kí ló wá kèmí pẹ̀lú yẹn ṣọ́ lórí ọ̀tọ̀ ìyá wọn ní orí ètò àti Yínká ló wà ni. Ah, sorry, ma, sorry àbí so bí mo ṣe ń sọ lọ o the same obìnrin tó o ti lọ bá níta obìnrin yẹn máa manage ọkùnrin yẹn obìnrin yẹn go kọ̀ láti lọ wá ọkùnrin obìnrin mi wá fún boyfriend á dẹ̀ máa manage obìnrin ìwọ tó ń ti ọkùnrin yẹn síta nítorí pé o fi pé bóyá ẹ kò wà responsible ó ń dún lágbájá di nǹkan tó lè sọ pé ọkùnrin ò fi wà responsible ni wípé tó bá ń dún ọ̀rẹ́ ẹ tó bá ń dún family ẹ tó bá ń dún àwọn tó mọ̀ bọ̀ yí pé ọkùnrin lọ dóbò ń ta oníkò wà responsible yẹn kọ́ náà fi ń gèjì yẹn kọ́ ni kíní tó fi ń gèjì ọkùnrin pé wà responsible lọ́dọ̀ tèmi o lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ ibi ọkùnrin ò bá wà tó bá abandon responsibility ẹ̀ tí ò bá respect ẹ nínú ilé ló máa fi ní pé kò wà responsible tí ò bá mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí obìnrin ló máa fi sọ pé kò wà responsible but tí ọkùnrin bá mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí obìnrin tí ọkùnrin bá ń ṣe gẹ̀gẹ̀ tọkùnrin bá ń jẹ́ kó feel like a woman tí ọkùnrin ò bá kóyún ẹ kéré tí ọkùnrin ò bá tẹ ojú ẹ mọ́lẹ̀ gbàgbé pa nǹkan tó ń ṣe ń ta nǹkan tó ń ṣe ń ta ò gbúdọ̀ kàn ẹ́ ìfá máa ran létí pé tó bá ṣàfẹ́ ṣe kó lo condom kó má ti kó àrùn wá bá ẹ nǹkan tó ń ṣe ìta òkàn ẹ kò sí tó kàn ẹ tí ò bá ti tí ò bá ti fẹ́ ẹni tó yẹ pé kò ṣe é gbọ́ sétí tí ò dẹ̀ jẹ́ pé nǹkan tó ń ṣe kò affect ẹ kò kàn ẹ kò sí tó kàn ẹ sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bú mi lórí péjì mi pé ẹ àǹtí Yinka ọkùnrin ò rí bẹ́ẹ̀ ọkùnrin rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ìwà tẹ́ ń wù nínú ilé ọ̀pọ̀lọpọ̀ yín lè jókòó nínú ilé ọkọ ìwà tí ń wù nínú ilé mo sọ kinní kan lánàá mo ní ẹlòmíì. hello ma. hello ya. wọ́n fọ́ lẹ́ mọ̀. tàlàdúrà tọ́ sí. ọ àti kálọ̀ ẹjọ mo fẹ́ dá títò yìí ni mà. tàlàdúrà tọ́ sí ọkọ àbálẹ̀. Um, àdúrà tọ́ sí àwọn méjèèjì. ẹ ẹ tàlàdúrà tọ́ sí lọ́dọ̀ ẹ ta làdúrà tọ́ sí lọ́dọ̀ ẹ ẹ má ẹ má lecture mi lórí kínní ta làdúrà tọ́ sí lọ́dọ̀ tiẹ̀ ṣọ́kọ ni tó bá jọ́kọ sọ rízì tó àdúrà ṣe tọ́ sí fún wa kó dẹ̀ sọ fún wa. ẹ ṣe rí ọ̀rọ̀ yìí ẹ gbọ́yé ta làdúrà tọ́ sí ṣé ọkọ ẹni àbí àlè ẹ fẹ́yìn tẹ́ ẹ lálẹ́ ta làdúrà tọ́ sí tó bá jẹ́ àdúrà tọ́ sọkọ ẹ sọ fún wa nǹkan tọkọ ẹ ń ṣe sódà wọn tí wọn kì í ṣe wọn á lè lẹ́ńlẹ́sìn wọn wọ́n lè lẹ́nìkan tí ọkọ ẹ̀ ń ṣe tó fi fi pé à tó bá ronú kanlẹ̀ wàá ṣàdúrà fún un tó bá dẹ̀ jẹ́ pé àlè ẹni kí ni rísì tí àdúrà ṣe tọ́ sálẹ̀ torí o ò ní láti sọ fún apẹ́pẹ́ ìtọ́sọkọ̀ àti mọ̀ pé tó bá tún sọ pé àlè ẹ lọ́kọ́ tọ́ sí ni àdúrà tọ́ sí àti mọ̀ pọ́kọ èpè ló tọ́ sí kí wá ni rísì tí àdúrà ṣe tọ́ sálẹ̀ níta fẹ́ ṣe nìyẹn ẹ má lẹ ẹ má àfẹ́ pé kẹ wá lẹ́kṣọ̀ ẹ pé àwọn méjèèjì tó bá dẹ̀ jẹ́ pé méjèèjì ni wàá wá ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa tádùrà bá tọ́ sí ọkọ ẹ kí ló mú ẹ wá bọ́ síta tó fi wá máa sọ mi wípé àwọn méjèèjì ni adura tọ́ sí tí àdúrà bá ti tọ́ sí ọkọ ẹ kí ló mú ẹ lọ pé o fẹ́ lọ ṣe àlè débi pé àdúrà tọ́ sálè ṣé ṣé mo make ẹni ṣé mo make sense yín so nǹkan tí mo sọ lọ ẹ̀yin obìnrin bóyá ẹ fẹ́ tẹ bá ní ìyá ìyá tó bá nífẹ̀ẹ́ gan kò ní bẹ́ẹ̀ kò ní bá ọkọ ẹ wí fún ẹ ìyá tó bá nífẹ̀ẹ́ kó o bá lè gbélé ọkọ ẹ̀yìn ọkọ ẹ ló máa wà ó máa máa pẹ́ẹ̀tì wọ lẹ́yìn ni kò ní bá ọkọ ẹ wí kò ní jẹ́ kó rí fọ́ọ̀tù ọkọ ẹ so bí bá ń sọ̀rọ̀ platform mi ti alágbẹ̀dẹ mi bá ń lu irin lójú kan ó ní nǹkan tí mo fẹ́ mú jáde ńbẹ̀ èmi mọ̀ pé àwọn ọkùnrin kan wà responsible tí wọn de deserve nǹkan tí ẹ̀yin obìnrin ṣe fún wọn tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tí ẹ ò rí ẹ kò máa suspect ọ̀pọ̀lọpọ̀ yín tí ọkùnrin bá tí ò bá ṣe dáadáa nínú ilé ẹ ti believe pé obìnrin mi ti gba ọkàn ẹ̀ níta ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tí ò sí nínú ẹ̀mí ọkùnrin gan ẹ máa ń fi sí inú ọkùnrin ẹni tí ọkọ yín ò wò bóyá ó lọ́yàn bóyá ó nídìí nígbà tẹ́ bá ti accuse you unnecessarily awẹ́ lọ pé there must be something in this uh, lady tí ìyàwó mi rí awa lọ tẹjú mọ́ bóyá ọmọ ọ̀dọ̀ bóyá ọ̀rẹ́ bóyá kò tiẹ̀ rí tẹ́lẹ̀ o but ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní accuse ẹ̀ àwa máa wò pé kíyàwó mi tó lè àwa máa tẹjú mọ́ at the end of the day ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹ̀ accuse mi nígbà mi tẹ́ ẹ̀ accuse ọkọ yín fún nígbà mi ọkọ yín ò tí ì dó ẹ̀yin tẹ́ bá accuse ẹ̀ ló ṣẹ̀ máa lọ dó wọn ẹ̀yin tẹ́ bá ti accuse ọkùnrin yín lọkùnrin máa ń padà lọ dó wọn torí the moment tó bá ti call attention ọkùnrin sí obìnrin tí ọkùnrin ò ní tí ò ní nǹkan kan pẹ̀lú ó máa gbé obìnrin yẹn sórí ni a wá bẹ̀rẹ̀ sí máa wo àwọn qualities àwọn good qualities ó wà lára obìnrin yẹn tóun ò tiẹ̀ lajú sí tẹ́lẹ̀ ìwọ dẹ̀ ló ìwọ Lo lajú ẹ̀ sí ló jẹ́ kó so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń ya jẹ ìyàwó yín tẹ́ ń fìyà jẹ ọkọ yín nínú ilé àwọn nǹkan tẹ́ ẹ̀ rí àwọn èrò ọkàn tí ò tiẹ̀ make sense lẹ́ ń rò ó ń ṣẹlẹ̀ mo rí mo ní ẹ ti rí rí àti ṣe lórí platform yìí rí ẹ ti gbọ́ ngbà tí àwọn èèyàn ti sọ rí ẹni tó bá yàwó ẹ̀ tó bá yàwó ẹ̀ kó ya ọmọ sí abroad táwọn kan sọ pé why tí mo ṣe máa blame obìnrin ọkùnrin yẹn bẹ́ẹ̀ yẹn àmì obìnrin yẹn bẹ́ẹ̀ yẹn pé ṣe wọ́n jọ bímọ ni ṣé gbogbo àwọn tó bímọ náà jọ ń tọmọ ni tọkùnrin yẹn bá wà lamẹ́ríkà àbí tó wà ní London tí ò bá kó àwọn ọmọ tó bá sọ fún ìyàwó pé òun ò tí ì ní fọkànbalẹ̀ débi tó máa kó ọmọ sọ́dọ̀ kò sí nǹkan tí ìyàwó máa ṣe but ọkùnrin tó lè ní ẹ̀mí Ọlọ́run nú pé mo ti rí rọrùn jẹ́ kí n kó àwọn ọmọ mi ó yẹ kẹ́ mọ̀ pé tó bá tiẹ̀ wá bá irú ọkùnrin yẹn gbé tó wá rí tó wá ń pàpà wá ṣèranù kò yẹ kó lè blame rárá ó yẹ kó mọ̀ pé hmm, nǹkan tọkùnrin máa ṣe ni but ẹ má máa sọ wípé torí pé ọkùnrin dóbò ń ta ó mì wípé kò wà responsible àwọn ọkùnrin tó ń dóbò níta yẹn gan tọ́pọ̀ tó ń dóbò ń ta gan wọ́n wà responsible o ò lè stop ọkùnrin láti má ṣe nǹkan tó fẹ́ ṣe tó bá ní ọkọ fẹ́ ìyẹn ò sí lára nǹkan tí wọ́n fi ń pick ọkọ tó bá ní ọkọ fẹ́ ìyẹn ò sí lára nǹkan tí wọ́n fi ń jókòó sílé ọkọ tí ọkọ ò bá ti gbé wá bá ẹ nínú ilé tí ò bá ti ṣe wọ̀n ẹ lójú in tó bá dẹ̀ ti mú ọkùnrin ṣé wọ̀n ẹ lójú kó mọ̀ pé wọ́n náà ti ń kọjá ma ẹ má wá fóònù ọkùnrin má check fóònù ọkùnrin má lọ login sákàǹtì ọkùnrin kò sí sí iye no evil sí no evil kò sí nǹkan tó fẹ́ fi ṣí ẹ kò sí nǹkan tó fẹ́ gbà ju ìbànújẹ́ lọ o fẹ́ lọ fojú ẹ o fẹ́ lọ wá ìdí ìfikókò ni in tó bá dẹ̀ ti rí kò faramọ́ in ta fẹ́ sọ lẹ́ni gẹ́gẹ́ bí mo ṣe sọ ta ni àdúrà tọ́ sí ta ni èpè tọ́ sí tó bá mọ̀ wípé ọkọ ẹ̀ ń ẹ share ẹ̀ pẹ̀lú wa so that àwọn tí ọkọ wọn ò ṣe dáadáa wọn á lè gbọ́ so nǹkan tí ọkọ ẹ̀ ń ṣe tí àdúrà fi tọ́ sí so that àwọn ọkùnrin tí wọn ò ṣe dáadáa wọn á mọ̀ pé nǹkan tí táwọn bá ṣerú nǹkan tó dà yìí ó ń múnú obìnrin dùn hello. pẹ̀lú àti ìgbà pètè. ẹ ra ọ̀tá ni àdúrà tọ́ sí ta lè pé tọ́ sí. ọkọ tèmi làdúrà tọ́ sí o. kí làwọn nǹkan tọkọ yín ṣe tí àdúrà fi tọ́ sí. Ah, ọkọ mi jẹ́ ọkọ tó jẹ́ pé ó ń tọ́jú mi Hmm. ó ń tọ́jú àwọn ọmọ mi pẹ̀lú pé ó ní girlfriend mi ò mú girlfriend ọkọ mi for one day hmm. tí mo bá tiẹ̀ jẹ́ ẹ̀sẹ̀ à ọkọ mi ń sẹ́ni báyìí tí mo bá wọ ẹni yẹn ọkọ mi ò dọ́dọ̀ ẹni yẹn mọ́ hmm. kò ní dé ọ̀dọ̀dọ̀ yẹn mọ́ so ọkọ mi làdúrà tó sí because kò sí gbogbo responsibility nǹkan dáadáa tọkọ ń ṣe síyàwó tọkọ mi ò kì í ṣe fún mi. ìgbà wo lẹ ti wá fẹ́ lẹ ti fẹ́ wọn ìgbà wo lẹ ti fẹ́ ra yín. two thousand and ten twelve years of marriage so tẹ bá ẹ fẹ́ ọjọ́ kan bá ṣé tẹ bá tún wá sílé ayé ẹ tún gbàdúrà láti rí irú ọkùnrin yẹn. ah mo gbàdúrà mo hmm. gbàdúrà kí n ọmọkùnrin mo gbàdúrà kí n ọkọ tí mo sọ. ẹ dárúkọ wọn kẹ kí wọn ẹ dárúkọ wọn kẹ ṣàdúrà fún wọn. ah àti nǹkan ẹ pé mo fẹ́ kàn kàn fún mi wá sí jẹ́ pé mo tún fi ọmọ obìnrin tí mo tún fi ọgbọ́n ṣe gbogbo pé mo fẹ́ mọ ẹni mo fẹ́ mọ ibi tí ọkọ mi rìn sí hmm. tí mo bá ti mọ̀ ọkọ mi ò ní dé bẹ̀ ó pọ́ mi létí bí ó pọ́ mi lébi pé tí mo bá gbé fóònù àbí mo ọkọ mi fẹ́ ọkọ mi máa jẹ́ pé aláìsíkọ́ ọjọ́ tó bá ti lè sọ̀rọ̀ síyàwó mi yìí ìgbà ìsọ̀rọ̀ mi. Hmm. ẹ ní sùúrù o tẹ́yìn bá gbé fóònù ṣẹ́yìn máa ń gbé fóònù pé girlfriend ọkọ yìí ni. ọ nígbà míì máa tẹ máa wò ká níbo lọmọkùnrin tẹ máa ṣe sí ẹmọ máa kàn sí ẹ ìjà a máa wò mí òun pé girlfriend jẹ tí má fi lè mọ pa tí má dé ọkọ mi àwọn oṣù ẹ̀sìn ṣe kan báyìí ṣe kan báyìí ó máa kúrò lórí ó máa dùn ní ìtẹ̀yìn kò ní dé bẹ̀rù tí mo hmm. dẹ̀ máa mọ̀ pé kò dé bẹ̀rù. ẹ wá ẹ wá pe orúkọ oríkì wọn kẹ wá ṣàdúrà fún wọn torí a ní ìtàlẹ ah. ẹ pe oríkì wọn kẹ ṣàdúrà fún wọn kẹ wá sọ fún wọn pé next time tẹ bá tún fẹ́ wá sílé ayé yìí o ẹ tún gbàdúrà láti ní lọ́kọ o ẹ ṣàdúrà torí tó bá pé pè láníká àwọn tó ń ṣe pé kì í ṣẹ́sìn wọn ṣe so ẹ ṣàdúrà fún wọn pé Alábí o ọ eh, ẹ ṣàpè wọn ló epo orúkọ oríkì wọn kẹ ṣàdúrà fún wọn pé tẹ bá tún bọ̀ láyé o ìwọ mo fẹ́ bá rìnrìn àjò yìí o. olúwa dá mi láyọ̀ ọkọ mi hmm. olówó orí mi hmm. wàá máa rí ṣe wàá máa tẹ̀síwájú mi ọlá ò ní lè lò tí bá tún padà wá sáyé ìyẹn ni mo tún máa fẹ́ lọ́kọ hmm. gbogbo tó ti ń dá nínú ayé ọ̀sẹ̀ ní tìbà mi jẹ́. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ṣẹ́yìn náà máa ń ṣe ṣẹ́yìn náà ń ṣẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí obìnrin fún wọn ẹ mọ̀ pé rọra sọ nǹkan ẹ rọra sọ nǹkan nísìnyí nǹkan tó ti ń bà ti da ọlọ́run ò ní bàjẹ́ o ẹ má fọwọ́ ara yín bàjẹ́ o kò dá kéèyàn máa wo fóònù ọkùnrin o. Hmm. hello hello ẹ jẹun tó bá fẹ́ pè ó bẹ́tà kẹ́ pè direct because mo rí eh, kini yín o n tá à ń ṣe lálẹ́ yìí ẹ̀yin ọkùnrin ṣe ti gbọ́ nǹkan tóbìnrin yẹn sọ ó gbogbo bóun ṣe ń wádìí you can do it kí òun lè mọ girlfriend ọkọ òun ó ní kò sí òun ò rírí kò lọ kò connect ó lóun ò rírí ó lóun ò mọ girlfriend ọkọ òun níjọ́ tóun bá dẹ̀ ti mọ̀ tí ò yẹ kó ṣe ó ní ọkọ òun ò ní padà lọ síbẹ̀ mọ́ ó ní kò ní padà lọ síbẹ̀ mọ́ ẹ̀yin náà ẹ máa padà. ó bẹ́tà kẹ́ pè direct ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe ń pè kò wọlé. hello. hello ma. ok ta le ta ni àdúrà ta ni àdúrà tọ́ sí ta ni èpè tọ́ sí ọkọ àbálẹ̀. alẹ́ ni ma. alẹ́ ni kí ló dé tí àdúrà ṣe tọ́ sálẹ̀ kí ló dé tá lẹ́yìn ṣe tá àdúrà ṣe tọ́ sálẹ̀ yín. ẹ ṣe máa ń gbàtọ ẹni tó bímọ ganan tí ò mọ bọmọ ṣe ń jẹun tí ò mọ bọmọ ṣe ń lọ sí skul tẹpálẹ ló ń fún wa lówó tó ń sanwó skul tó ń ṣèwọ̀n bàtà gbára ẹ̀ ká so definitely àlè làdúrà tọ́ sí. ìgbà wo lẹ ti wá wà pẹ̀lú àlè yìí. má. ìgbà wo lẹ ti wà pẹ̀lú àlè yìí. ah thirty four years báyìí. four years táwa lè pè tọ́ sí. ah tí wọn bá lọ fẹ́ ṣàdúrà kọ̀ọ̀kan gan-an èpè la máa jáde sọ ẹni tó mú níyànjú so náà ni ọlọmọ ṣàdúrà fún. so àlè ni àdúrà tọ́ sí ó da ìgbàdúrà falè àdúrà wo lẹ fẹ́ gbà falè. bẹ́ẹ̀ni mà. ó yẹ ṣàdúrà ah. falè. ọ̀nà àtijọ́ àti mú ẹ̀kọ́ wọn máa jẹ́ kó di hmm. ebi ò ní pa ibi tó ti mú kò ní tán bẹ̀. ok ẹ wá nǹkan tó tọ́ sọ́kọ ẹ fún ọkọ náà kẹjẹ ká gbọ́. Ah, ọlọ́run máa ń sọ fún gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀ ni torí jẹ́jẹ́ làwọn ọmọ jókòó tó kọ lẹ́tà pé wọ́n ọlọ́run máa san fún gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀. Hmm. so ṣé ọkọ mọ̀ báyìí wípé um, ó mọ bẹ ṣe ń fi ó mọ̀ pé eh, ẹ fi inú ṣàdúrà fóun. àwọn ti já dànù. hello. hello sayinka. ma taladura tọ́ sí ọkọ̀ àbálẹ̀. ẹ̀ka kan láti Canada ni o. taladura tọ́ sí ọkọ̀ àbálẹ̀ ọkọ mi làdúrà tọ́ sí mi ìdí àdàmì pàtàkì tó fi pé ọkọ mi. ẹ bá wa kò rí ìdèmí pé hmm. èmi ni ọdún olùkọ́ bá sọ lórí fọ́ọ̀kọ̀ mi. ok so àdúrà tọ́ tọkọ mi ìkọ́ ní ilẹ̀ ẹ̀kọ́ tó máa ń ṣe. Hmm. tá a bá lọ sí tó bá fẹ́ ra nǹkan nígbà òun ti ra nǹkan yọ̀kan ó ti rí nǹkan mẹ́rin mẹ́wàá fún mi. Hmm. ó máa ń tọ́jú mi ó ń tọ́jú ọ so mi really appreciate oh, ẹ. ó yẹ ẹ dárúkọ ẹ dárúkọ oríkì wọn orúkọ oríkì wọn kẹdẹ ṣàdúrà fún wọn. ok àyìndé ọmọ ẹ̀ṣọ́ hmm. ọmọ oníkọ́tọ́lá hmm. so oríkì ẹ̀ nìyẹn. ẹ wá sọ fún wọn pé tẹ́ ẹ bá tún wá padà wá ẹ fẹ́ bá wọn rìnrìn àjò yẹn. tó bá tó bá ti padà wá sílé ayé ọ̀hún ni mo fẹ́ fẹ́ ní hundred times mo ò hmm. regret pé mo fẹ́ mà. Hmm, a dúpẹ́ lọ́wọ́ náà. mo ń dúpẹ́ fún ní gbogbo ìgbà ó máa ń ṣètọ́jú mi pàdé ní kò rẹ̀ pẹ̀sẹ̀. kí wá làwọn ìwà tẹ́yìn gan máa ń wù àwọn ìwà wo lẹ́yìn ń wù tí ìtọ́jú yẹn ṣe ẹ mọ̀ mọ́ ṣe ń tọ́jú yẹn ìwà wo lẹ́yìn wù fún wọn láti máa mú inú wọn dùn. gbogbo ọkọ wá in every respect ó máa ń yẹn ìjó máa ń flow naturally because ó ń tọ́jú yín ó dẹ̀ múnú yín Ṣé respect yẹn ò kí ń flow? Ó máa ń flow but not sometimes ó bá ti ṣèkọ́ tó dùn mí. Màá fẹ́ focus on action mi, màá kọ̀ pé ah, let me just calm down. That is it. Because ẹni yóò fi ń ṣèyàn bẹ́ẹ̀. Hmm. Ẹ ṣé. Wọ́n dẹ̀ ń tọ́jú mi gbogbo ọ̀nà. kọ́ lẹ pé bàbá Àyìndé àdúrà tọ́ sí yín o ẹ gbàdúrà yẹn kẹ́ fi mọ́rí o èèyàn kan tó ń pè mí nísìnyí hmm. ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ ẹ mú kinní ìdání obìnrin tẹ́ bá ń ṣètọ́jú fún naturally respect yẹn máa flow i respect yín ẹ ní láti request for anything bá a mọ̀ páwọn obìnrin kan wà tẹ́ pé wèrè ni wọn o kò síbẹ̀ ṣe lè ṣe bolo wọn kó má rùn gbẹ tẹ́ ẹ lè ṣe nǹkan ẹ lọ ẹ̀lá àti ẹ̀ka. èlò ta làdúrà tọ́ sí ọkọ̀ àbálẹ̀. ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́. yes ma. mama ẹ go straight ẹ go straight to your point èmi mo pè yín ta làdúrà tọ́ sí ọkọ̀ àbálẹ̀. ọkọ mi náà máa mú ìdọ̀tí mi fẹ́ mọ́ mi lálẹ́. ok ẹ ẹ kí ni kí ni rísì tí àdúrà ṣe tọ́ sí wọn ah, ó ń tẹ́kẹ̀ àwọn ọmọ mi ń ṣe responsibility ẹ̀ náà mi okay. but wọ́n ní ẹ̀dá ò lè wà kó má ní tiẹ̀ ṣá. kí wàá ní tiwọn tí wọ́n ní. Mhm. bóyá wà yẹn ó ní girlfriend but ó máa fi ó máa ń gbé sójú nínú ilé. kí ló dé sọ pé ó máa ń gbé sójú báwo lẹ ṣe sọ kí lẹ mí tẹ báyìí. ó máa ń gbé sójú ó máa ń gbé sójú ó tún wá máa ń rò bóyá nǹkan tóun ṣe náà lèmi náà ṣe lè tí mo wà yìí mi ìbùdó lọ́rẹ̀ẹ́ mi lè jáde mi lè dágbére fún pé ẹ mú lọ patí mi lè ní ẹ mú lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi wàhálà ni. but if you ẹ má bínú o ẹ má bínú o yes ma ẹ má bínú o tèmi lè yàtọ̀ sí ẹ kíní o that is my own opinion mi ní pé kẹ́ gbà o if you find a friend in your man mo fi pé party ò ní dáwù ẹ lọ especially tí ọkọ ẹ bá wà nílé that's that's my take if you find a friend in your man in your husband mo feel pé party ò ní fẹ́ dáwù ẹ lọ tí ọkọ ẹ bá wà ní ìsílẹ̀ kò yẹ pé party tí wà tí ẹjọ́ fẹ́ lọ àbí kẹjọ wà pọ̀ ọ̀ kó jẹ́ pé party tó fẹ́ lọ fẹ́ mú ẹ dání abẹ if you find a friend ẹ mọ̀ pé kà á fẹ́ra wa ọkọ àtìyàwó yàtọ̀ sọ́kọ àtìyàwó that's the way èmi ṣe rí hello. hello. hello ma o. ẹ kúrọ̀ o. hello ma. ta ni àdúrà tọ́ sí ta ni èpè tán. mi ni o. Mm kí ni reason tí àdúrà ṣe tọ́ sí ọkọ yín. náà ah, ó jẹ́ pé ó ń bẹ̀ sex mi púpọ̀ hmm. ó pọ́n mi lé gan-an hmm. bí bá ṣe kò tiẹ̀ tó fẹ́ kí n bínú hmm. bó ṣe ń dọ̀bálẹ̀ la ṣe máa kúnlẹ̀ la ṣe máa bẹ̀rẹ̀ pé máàlìdì yóò gbọdọ̀ dàrú ọkùnrin tó bẹ̀ jẹ́ pé kì í ṣe ọkùnrin tó bá ti dìgbà ìṣe fẹ́ sílẹ̀ ká máa sọ pé kò lọ alálùbárí fẹ́ tó fẹ́ kí marriage kò work ni ó hmm. nífẹ̀ẹ́ mi kó farabalẹ̀ pẹ̀lú bóyá èjì difference ẹ̀ ṣe wà láàrin wa hmm. àti bíi pé ẹgbẹ́. how many years ló fi jù yín lọ. twenty five years. twenty five years ṣé ẹ wá wò kó bíyá torí pé àgbàlagbà yẹn wọ́n ti wà matured náà ṣe ní náà ṣe ń behave bẹ́ẹ̀ yẹn. ṣé mọ̀ pé etí ni wà. ṣé first marriage yín nìyẹn. èsì bí first marriage mi ni. ok. Mm, first marriage mi ni then ìgbà míì gan tí yíyù bá ta sí kí àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan wá ní àbó ṣe máa ń wùwà nìyẹn ẹ̀dá òwú yìí ohun tó hmm. bá ti fẹ́ ló ti fẹ́ ló ti kọjú sí hmm. kò ní wariwo ọjà kò ní wò ká hmm. alákùnrin èèyàn alálùbáríkà èèyàn tó ń tọ́jú síwájú ìyàwó ẹ dárúkọ oríkì wọn kẹ́ ẹ pè wọ́n ṣé tẹ bá tún rìnrìn àjò yìí lẹ́ẹ̀kejì ẹ tún fẹ́ fẹ́ wọn. kódà bí alẹ́ ìjẹta mo sọ fún wọn ní sábà tún máa rìnrìn àjò ìgbéyàwó mi máa tètè wá hẹ́rí àtẹ̀lé jẹ́ twenty five years yẹn. Oh, how many years how many years lẹ ti marry. ah seven years now. Oh, seven years now. be àwọn òbí mọ rí ni. àti yóò ní ẹ̀bọ̀ ṣàdúpẹ́. I want to be òbí mọ síbòmí rí wọ́n ti bímọ méjì tẹ́lẹ̀ ká tó fẹ́ra àmọ́ ìfẹ́ yẹn kò ṣe kò dá dúró wọ́n fàyè ọmọ sí ọmọ hmm. àyè ìyàwó sáyè ìyàwó oníkálukú òògùn Hmm. nínú àbòsí àbí whatever láàrin ara wọn. Hmm. ẹ ṣàdúrà fún wọn ẹ porúkọ oríkì wọn kẹ ṣàdúrà fún wọn ẹ má kàn sọ lásán kẹ wá sọ fún wọn pé kí wọn lọ wètò yìí ó pé ẹ ti hmm. appreciate wọn kẹ wá sọ fún wọn pé Àlàní tó ń bá tún bà láyé o mo fẹ́ fẹ́ o. ọmọ níjọka àbàwọn ọmọ ẹ̀kímọ̀ ògún tí bá tún fáyé wá máa tètè tẹ̀lé kò méjì lọ sí máa ti sáré tẹ̀lé ẹ. ok ẹ ṣé gan. <laughs> bí mo ṣe ń sọ lọ i'm of the opinion pé tó bá find a friend in your husband kò ní láti sọ fún ẹ èmi ò bẹ́mi ṣe rí nìyẹn o kò ní láti sọ fún mi pé kí n má lọ síbì kan tí ò bá ti lọ mo ò lọ honestly tí bá tó bá tí nẹ́mi o tó bá invite mi sí party òun invite ọkọ mi ni tó bá find a friend in your husband bó ṣe yẹ kó rí nìyẹn so you are inviting both of us tí ò bá ti lọ mi ò ní lọ torí mi ò ní gbádùn ẹ̀ torí mi ò ní réyàn tí mo bá máa bá mi ò ní réyàn tí mo bá ṣèké mi ò ní réyàn tí mo bá bá sọ̀rọ̀ mo máa dàbí alien nínú pati yẹn ni so for me èmi ò èmi ò lè support àbí kí n sọ̀rọ̀ púpọ̀ nípa pé ọkùnrin ní má lọ sí pati kìíní kan tọkọ ẹ bá wà nílé ní weekend tí ò jáde tó wà nílé why would you want to leave him láti lọ sí party. ta ló yẹ kó tóbi jù pati tí ẹ bá ti lè jọ lọ bóyá o fẹ́ lọ sí party tí ó jẹ́ family party kí ló dé tí wà tọkọ ẹ̀ ò jẹ́ ọlọ tó wà nílé òkè kò wá sí nílé ó wá wà nílé party yẹn o ó ṣe máa dá lọ sí party tọkọ ẹ̀ wà nílé tó dẹ̀ máa dá fi ọkọ ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn i'm not saying you must take it ayàtọ̀ síra wa bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn ìtọ́tọ́tọ́ èmi nìyẹn so tọkọ mi bá wà nílé tí mo dẹ̀ wà nílé mi ò ṣe é rí mi ì dẹ̀ fi pé mo lè ṣe tí mo wà nílé tó wà nílé tí ò ń ṣe pé bóyá ó sọ pé à tó bá ti jáde tán o èmi náà fẹ́ jáde o but tó wà nílé tajọ wà nílé mi ò fi pé ó right láti lọ sí pati kí n fòun nìkan lẹ̀ èmi ò fi ò bẹ́ẹ̀ alátijọ́ lọ ni tó bá dẹ̀ sọ pé òun ò lọ mi ò fi pé nǹkan tí ò wù ó yẹ kó wù mí níbi tí ìfẹ́ bá wà tó bá jẹ́ ọ̀rẹ́ mi tó bá jẹ́ ẹni tó treat mi dáadáa mo ò fi pé nǹkan tí ò wù ó yẹ kó wù èmi so mi ò sọ pé bẹ́ẹ̀ ni kí gbogbo obìnrin ṣe rí o èmi kàn sọ pé nítorí pé bẹ́ẹ̀ lèmi ṣe rí èmi ò ní lè sọ̀rọ̀ against ọkùnrin tó bá ní ìyàwó òun lọ sí patí ẹ kí ló fẹ́ lọ ṣe mi ì ní lè sọ̀rọ̀ against ẹ̀ because tí ìfẹ́ bá wà ọkùnrin yẹn lè sọ pé má lọ tí ìfẹ́ bá wà ọkùnrin yẹn lè sọ pé kó má lọ tí ìfẹ́ bá wà but tí ìfẹ́ ò bá sí olófin máa di pé ọkùnrin gba Kòtónú obìnrin gba Kàfàǹṣà hello bàbá àti ẹ̀ka. hello. ọ̀rọ̀ ẹlẹ́sọ lóòótọ́. ta làdúrà tọ́ sí. òun kàn fọ́tẹ́ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ èyí náà mo pè lẹ́ǹkan. Hmm. so gbogbo nǹkan tẹ́ mẹ́sàn yẹn pé tó bá tí n bá rí ìtàkàtúndì mi inú ìnàbí eh. pé kí ni mo wá kiri eh. ó sọ̀lẹ̀ sọ but it's not like that. if it's not like that then why are you now telling me pé ó ṣe dáadáa kò ṣe dáadáa ẹ eh, contradict ara yín. Oh. ọtí ìgbà ah, ní pé a ní pé tí ò bá deserve àdúrà kò deserve àdúrà náà nìyẹn so tó bá mú yín dùn kíá so ẹ̀yin ẹ sọ inú yín ẹni it's not like that so irú èèyàn wo ló jẹ. Ah. ó jẹ́ èèyàn kan tó burú gan. ó burú. ó jẹ́ reason why tí mo fi yẹn. Hmm. wàláì. 嗯，所以話誒咁樣，嗰啲慢慢又咁，嗰啲慢慢又兩年，其實咁冇嘅嘢嘅，誒你話自己嚟咯，唔知點咧，我問你你你，我答冇，你話自己嚟咧，我聽你答冇，我講到你。so ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀yin kan nísìnyí ṣe lè sọ wípé tẹ́ ẹ bá tútù ní ayé wa ọkùnrin yẹn lẹ fẹ́ fẹ́. ah over my dead body. kí ló wá ṣe o wá lè sọ wípé o wà nínú marriage tó ń make ẹ happy ṣé marriage yẹn ṣó inú ẹ̀ dùn bẹ́ẹ̀. àtọ inú ìsìn happy àtọ. àdúrà wo ló wá ń ṣe then àdúrà wo ló wá ń ṣe kò make it happy inú ẹ̀ ò dùn. ìgbàlódé ìgbàlódé ẹ̀ lòdì tó yọ̀ lè mi ní nǹkan tí mo lè fi differentiate pé ẹni báyìí ni ẹni báyìí. ẹ o dandan kọ́ ni nǹkan o lè má pè é so tó bá have wẹ́ẹ̀ sì wá kúrò nínú márèjì yẹn àbí. Ah eré opportunity ẹ̀. ẹ jọ tẹ́ bá understand kini ẹ sọ fún mi hello. hello. ọpẹ́ o tẹ́ bá understand kini nǹkan tá à ń sọ tó bá wà nínú marriage. hello. Hello ẹ sọ̀rọ̀ sókè ìyá mi. Ẹ kúrọ̀ lẹ̀ mọ́. Ẹ kúrọ̀ lẹ̀ ta ni àdúrà tọ́ sí ọkọ̀ àbálẹ̀? Ọkọ mi làdúrà tọ́ sí mọ́. Ẹ ṣáà wò ó kí ni reason? Yes ma. Ọ̀rọ̀ ń pọ́n mi lórí ìtọ́jú mi ma. Ok. Ó mi lé gan hmm. Bí mo ṣe jẹ́ ọmọdé tó, bí mo ṣe kéré tó, kòkó yàn mí kéré. Ọmọ ọdún mélòó lọkọ yín? Bọ̀wọ̀ gbìyà ọmọ forty eight ni. ẹ fẹ́ ni wọn bí ìyá ẹ̀ re mo fẹ́ gbọ́. ẹ mo ní wọn bí ìyá àlè kan re kó rí mi sí. ok ok. tó máa ń pọ́n mi lóògùn tó àgbìn bó ṣe máa ń kárì mi gan ẹni tó pọ́n mọ́ thirty three years ni. Hmm, hmm. tọ́pẹ́ táwọn ọ̀rẹ́ bá ń bá ìtẹ̀ bóyá lọ ẹ mọ̀ ọkùnrin máa lọ ṣe fàájì. Hmm. ibẹ̀ ló máa wà láti máa sọ fún mi pé ẹ̀mí mi ní pẹ́ dé o ẹ̀ bá mi tó ń jẹ báyìí kò fi sí mi kúlà yìí and happy people bá àwọn ẹ̀sìn kan bá mi sọ̀rọ̀ as in ọmọ mi ò tí ì jẹ́ mọ́tẹ́bí rẹ̀ dé bọ́ọ̀dù. hello. àwọn tó ń fi hello. hello ya. Yeah? yes ma. yẹ à ń gbọ́ yín. ẹ eh, mọ́nẹ́. The number to call is plus four four meter ti number plus four four seven four zero four eight five one two three four ta ni àdúrà tọ́ sí ọkọ̀ àbálẹ̀ plus four four seven four zero four eight five one two three four there's something tẹ́yìn you bring no man ṣe tí wọ́n mú mi wá sí mi létí tí mo dẹ̀ fi pé bí a kò dáa o mọ̀ wípé o ti mọ time tí ọkọ̀ ẹ máa day o mọ̀ pé ọkọ̀ ẹ máa dé ó máa dé seven pm Johnny, nítorí alone. kí ló kọ̀ sí láti ṣe oúnjẹ from six thirty kọ́kọ́ dé kó wá bá oúnjẹ kí ló dé tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tí ọkọ bá ti dé lẹ́sẹ̀ máa lọ máa dá mi ọkà kaná kó dáa. hello. hello sanka. hello ẹ kúrọ̀ lẹ́ máa o. ẹ kúrọ̀ lẹ́ máa ẹ kú ṣó mà. ta ni àdúrà tọ́ sí. sanka sanka ọkọ mi hmm. olówó orí mi hmm. alẹ́ ẹlòmíì bíi hmm. máìndì àti eh. ká ẹ bá mi máa ṣàdúrà fọkọ mi. ẹ̀yin náà ni kẹ́ máa ṣàdúrà fún kẹ́ porúkọ kẹ́ máa ṣàdúrà fún kí ló dé tẹ́ fi sí. <laughs> àti ká pákéjì mi mi lè ṣàlàyé tán hmm. gbogbo nǹkan tó dá mi lè sọ pé ó perfect hmm. but ó perfect ṣàyẹ̀ká inú mi máa ń dùn mi ìfẹ́ hmm. jáde. ibi ìwà ọ̀rẹ́ mi máa ń bọ́ mi lè ní wọ́n máa ní ìfà tó tọ́ lóbìnrin yẹn sọ tó rà mọ̀ wọ́n pọ̀ ṣàyẹ̀ká ọkọ̀ mi dà inú mi dẹ̀ dùn pé ọlọ́run ò fi ìyà jẹ mí ó fìyà bàbá jẹ mí pé torí ọfà kó tún wá fìyà ọkọ jẹ mí èké hmm, hmm. àtàyìnká sọ̀rọ̀ bá ní máa dúpọ̀ fọ́kọ mi. ẹ ṣàdúrà fún yín tẹ́ fi ń sunkún yìí ẹ jẹ́ kí àdúrà yẹn flow láti inú yín wá kẹ́ ṣe é fún kẹ́ porúkọ kẹ́ ṣàdúrà fún. ọmọ ṣe o bẹ́ẹ̀ ni àwọn obìnrin kan dẹ̀ máa máa sunkún gbà tá máa gbọ́ kó wọ́n ṣe pé ẹ ló ta ni àdúrà tọ́ sí ìyá mi. Ah, for one side àdúrà tọ́ sọkọ mi for one side mm -hmm. but for the other side èpè díẹ̀ díẹ̀ tọ́ sí. Ah, ẹ ṣáà wò ẹni sọ èbó níbi àná náà ló máa ló máa. for one side tí mo sọ yẹn tó bá tó bá ó sanwó fún àwọn ọmọ hmm. ó dẹ̀ fún wa ní oúnjẹ hmm. but kò wá kẹrin ìwà kẹrin rárá kò mọ̀gbà tí mò ń sunkún kò mọ̀gbà tí mò ń rẹ́rìn kò mọ́jọ́ ìdí àwọn ọmọ ẹ̀ gan aago márùn-ún àárọ̀ olóma jáde nílé ó tún dago mọ́kànlá alẹ́ tó dé kò wá kẹrin rárá pọ̀ tó ń fún wa lóúnjẹ ó dẹ̀ sanwó sàn wọn for that àdúrà tó sí bẹ́ẹ̀. Hmm. so ibi ibo ibo wà ní èpè ti tọ́ sí. kò wá kẹrin ní sáìdì ibi tí o ti wà kẹrin yẹn kò mọ bí kò bá ń ṣèyàn bórí ń pẹ́ kò mọ̀ o mọ nǹkan kan kó sá ti jí kó sá ti máa lọ ibi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ náà ni kí làwọn nǹkan tẹ̀yìn wá kí làwọn nǹkan tẹ̀yìn ti wá ṣe ìgbésẹ̀ wo lẹ ti gbé láti ẹ̀ ti bá wọn sọ̀rọ̀ intervention wo lẹ ti ṣe kí làwọn nǹkan tẹ̀ ti ṣe. ẹ mo ti bá wọn sọ̀rọ̀ ní ní àtàìmọye ìgbà níbi ọ̀rọ̀ yẹn gan ti jọ́dọ̀ àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n wọn àwọn àbúrò wọn ó ní bọ́lọ̀ ń ṣe dáhùn nìyẹn. ṣé ẹ̀yin rí ẹ̀yin ò rírú àpẹẹrẹ yẹn tó fẹ́ wọn ni. màá ẹ̀yin ò rírú àpẹẹrẹ yẹn kẹ́ tó fẹ́ wọn. mi ò rí bìkọ́tà kan lákan déètì ara wa kò ju bí six months lọ hmm. tó fi wá ṣe nǹkan lórí mi nítorí ọ̀dẹ̀ jẹ́ kí n kúrò ń bẹ̀ ó ní pé àwọn ẹ̀gbọ́n mi àwọn ẹ̀gbọ́n mi obìnrin e, kò sí ètò gbélé ọkọ̀ kan dálẹ̀ hmm. mọ́mì wa náà the same thing àwọn pípọ̀ yẹn ti fẹ́ rí gẹ́gẹ́ bí ègún ṣé lọ́rọ̀ kan ṣaṣẹ́ ẹ wá nífẹ̀ẹ́ dénúdénú àbí ẹ̀ nífẹ̀ẹ́ àbí ẹ kò nífẹ̀ẹ́ nítorí nǹkan tó ń ṣe fún yín. mo nífẹ̀ẹ́ nítorí nǹkan tó ń ṣe fáwọn ọmọ mi àtẹ̀mí mi ì nífẹ̀ẹ́ dénúdénú. kí ló dé so ṣé wá ní ọgbọ́n kọ̀ọ̀kan tẹ̀ ń dá sí i ṣé ẹ lẹ́lòmí. mi ì tí ì ní ọgbọ́n kọ̀ọ̀kan mi ì tí ì lẹ́lòmí bọ̀ mo fẹ́ lẹ́lòmí. kí ni rísì tẹ ṣe fẹ́ lẹ́lòmí? ṣé kò kí hmm. ń ẹ kọ̀ọ̀kan ẹ mọ̀ ẹ tó ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ìgbà mi àlọ́ tirẹ̀ òun ìgbà mi one month a máa wà nulẹ̀ ìgbà mi three weeks. so báwo ni ẹ kí lẹ mí pé irú ìdùnnú wo lẹ fẹ́ need tẹ fi sọ pé ẹ fẹ́ lẹ́lòmí tó máa múnú yín dùn kí ni àwọn ìdùnnú yẹn ẹ sọ pé. ẹn tó lè ẹn tó lè kí ẹ ẹn tó lè kí ẹ fún mi. before you know àtijọ́ so àlè sáwádà ẹ tó yẹ pé ibi tó bá ti jẹun gan bẹ̀ ló máa sùn sí kò sí pé bóyá nǹkan dùn mí lọ́kàn mo fẹ́ discuss ẹ̀ pẹ̀lú ẹ̀ hmm. mi lè discuss nǹkan pẹ̀lú ẹ̀ ó tẹ̀ sí ṣùgbọ́n máa pé ó ti sùn so that I need somebody ẹ tó lè múnú mi dùn tá lè jọ ṣàwàdà tí mo. oh god wọ́n dẹ̀ ti jáná wọ́n ti jákọ̀ yẹn bọ̀ máa pè padà hello. hello. hello. hello. hello yes. ẹ káàsán ẹ kásán. E mo wo fúlàmù ìṣẹ̀ lálẹ́. mo ń gbádùn yín jàre so bẹ́ẹ̀ ṣe wà yín sìn bẹ́ẹ̀ ṣe wà yín sìn hmm? tí wọ́n bá mú owó tí ọkùnrin yín bó ṣe ń tọ́jú àwọn ọmọ yín bó ṣe ń tọ́jú ilé tó wá ní kẹjọ máa struggle kó wá dá ìfẹ́ padà kó máa kí ẹ̀ fún yín kó máa fún yín ní gbogbo múnú yín dùn èwo lẹ máa prefer. Hello? Hello, Hello. can't Hello? Hello? Hello? Hello, ma. Àní èwo lẹ máa prefer nínú méjèèjì kó máa múnú yín dùn kó máa fún yín kó máa àbí kó máa fún yín lówó nulé kó máa tọ́jú ọmọ àbí kó kàn máa múnú yín dùn èwo lẹ máa prefer. Ewo le. máa. Ìdùnnú gan ló kù ìdùnnú gan ló inú ìdùnnú tí inú èèyàn bá dùn nínú ìgbéyàwó. Ẹni hmm. tí oh my goodness oh hello. hello. hello. ẹ kúrò lẹ́ mà. ẹ kúrò lẹ́ ta ni àdúrà tọ́ sí ọkọ àbálẹ̀. alẹ́ ni o. ẹ ṣáà wò kí ni reason. alẹ́ ni. kí ni reason. reason ni wípé ọkọ lẹ́nu bá jọ fẹ́ lọ pàtí kò ní gbà jẹ̀jẹ́ yàn kan tẹ́ pé ọkọ lẹ́nu òun ló di vẹ́jì ni hmm. kò ní fẹ́ kí ni máa jáde òun dẹ̀ ń yálè the first time ti dẹ̀ máa ń yálè míì níbi tí mo wà ní bíbà hmm. ni inú mi ti ń dùn. so ṣé àlè máa wá ń gbé yín jáde. àwọn ń gbé mi jáde ó ń gbé mi lọ síbi tó ń wù mí ibùdó gan ó lá pléètì mi first time tọ́jà máa lá pléètì mi nìyẹn. no àlè ńlá òbò yín first time tọ́jà máa lábò yín nìyẹn ọkọlé òkè lábò yín kí ni reason tí ọkọ yín fi sọ pé òun ò lè máa gbé yín jáde. mi mọ mi mọ reason ìmọ̀ reason. ṣé ẹ ti bímọ fúnra yín. àá ti bímọ a ti bímọ. ṣé ẹ máa ń múra ẹni sùúrù ṣé ẹ máa ń múra dáadáa ṣé ẹ máa ń múra dáadáa tó yẹ pé ẹ máa ń look sexy. àá máa ń múra dáadáa dáadáa nínú ọkọ tí bá ṣe ọmọ tí mo bí fún ẹ níbí mi látọ̀ ń dẹ̀ ti dàbí nǹkan ọ̀kan ni mo bí. so uh, how many times àlè ń gbé yín jáde nínú oṣù. ah afẹ́fẹ́ mẹ́rin torí ó máa ń ṣiṣẹ́ níbi táwa ń but ṣé ọkọ yín máa ń ṣé ọkọ yín máa ń doyún on a regular basis ṣá. Ah, ọkọ mi ò ń gbé mi jáde kò gbé mi jáde rí o níbi ojú ọba gan kò sọ ipá I love you rí kò ṣe ra gift fún mi rí. but ṣó máa ń doyún dáadáa. àpọ̀ ah, ń doyún dáadáa o. ta ló wá ń doyún dáadáa jù nínú ọkọ ta ló ń doyún dáadáa jù nínú ọkọ àtàlè. àlè ah, ni. ẹ. àlè ni mà kí ló dé kí ni ìyàtọ̀ nínú dídó àwọn méjèèjì. bí dídó àwọn méjèèjì wípé àlè yẹn hmm. gbogbo káìsí ọkọ nínú ṣe fún ìlàjì máa ń ṣe fún un. ok adẹ̀túnlá òbò yín. ọkọ nínú ọmọdé pé kí ọkọ ọ̀tún adẹ̀tún ṣúkẹ́ṣúkẹ́ aló ti rẹ̀ òun èmi tí wọn máa fọwọ́ pa lára. so tó bá ní kẹ ṣàdúrà ń sìn àlè lè máa ṣàdúrà fún. àlè máa ṣàdúrà fún wa kí wá ní reason torí pé ó múnú yín dùn. pé pé múnú mi dùn obìnrin ò kí ẹ̀ sórí èmi níṣẹ́ tèmi lọ́wọ́. how many years Let ti fọ́kọ how many years Let ti fọ́kọ. ah going to thirteen years báyìí. tẹ bá wá lọ sọ́dọ̀ àlè kí lẹ máa sọ fún ọkọ ń bo lẹ máa sọ fọ́kọ pẹ́ ń lọ òun kò ti bẹ́ẹ̀ pè mí òbí ṣe wà nílùú yìí olóhùn wà ní ìlú ọ̀dọ̀ wa náà òun ti bẹ́ẹ̀ pè mí kíkọ́ ẹ̀ bá ń dúbà ìtàn pé máa ń gbóni lọ́wọ́ gan ọmọ òun sì kíkọ́ ẹ̀ nìkan máa ń mọ lójú ní lẹ́tà ńlá ni mo lọ ṣe nǹkan. so tó bá ní tẹ bá ní àdúrà kan lọ́wọ́ àdúrà ti ṣe oríire àti wọnú ògo lọ tọ́dẹ̀ ni àdúrà yìí o ọwọ́ yín ló wà o ó yá àlèrè ọkọ rèé ẹyọ kan dẹ̀ ló wà lọ́wọ́ yín àti wọnú ògo lọ́nà àti ṣoríire ta lẹ máa fún ládùúrà yẹn. àlè ni máa fún torí ọkọ lèmi àbúrò tán sí àdúrà ò sí so tẹ́ bá wá lépè lọ́wọ́ tẹ́ bá wá lépè lọ́wọ́ ta lẹ máa ṣe fún àlè àbọ́kọ ọkọ ni lẹ máa fún lépè ọkọ ni tẹ́ bá wá ní. bẹ́ẹ̀ ló ti pa mí lẹ́kùn dáadáa rí ọkọ ni. tẹ́ bá ní gbóngbó ikú lọ́wọ́ tẹ́ ẹ mú dání báyìí tọ́ni gbóngbó ikú ló wà lọ́wọ́ ẹ̀ yìí o àlè ló yá fọmọ ẹnìkan lórí tá a lẹ máa fọmọ lórí ọkọ ni torí àwọn nǹkan tó ti ṣe fún mọ́tò kí n tẹ̀ ti kọ́ ìyé yẹn but ọ̀nà àwọn ọmọ tí mo ti bí fún ikọ̀ wọn rúbọ òun ni máa là ń kọ́ mọ́ lórí. ẹ ṣe wá jẹ́ kó máa lọ dẹ̀. owó ní kò fẹ́ lọ. ẹ. business tí mo ní owó ní kò fẹ́ lọ torí owó tí mo ní òun kò fẹ́ kúrò. so ah. kí ló wá dé tẹ̀ ṣe wá how many years ẹ ti ń fẹ́ àlè bí ẹ ṣe mí ti àríyẹ́sìn yá bí four months. ok ó dẹ̀ mú ni mo á fún yín ní option sí mo fẹ́ kẹ́ ẹ sọ nǹkan tí ó dí àlè deserve ẹ sọ kẹ bóyá àdúrà ló deserve ẹ sọ ẹ sọ nǹkan tí ọkọ náà deserve ẹ sọ fáwọn méjèèjì báyìí live ẹ má dárúkọ yín o ẹ kàn ní àlè mi o n tó deserve o àdúrà ọkọ mi nǹkan tó deserve o ẹ sọ nǹkan tó ráwọn méjèèjì deserve ẹ sọ síta àmì o nǹkan tó disturb lélẹ́yìí o wà á máa nílò síwájú sùn torí òun múnú mi dùn o hmm. ọkọ mi o torí pé òun bá mi jẹ́ gbogbo ìgbà o màmá ṣépè fún ẹ̀yìn. ẹ ṣe ẹ ṣe gan à ń kọ́gbọ́n lórí ètò yìí ni o ẹ má sọ̀rọ̀ òdì sí anybody à ń kọ́ ọgbọ́n kí ọkùnrin kọ́gbọ́n ibi tó bá ti ṣìṣì tó bá ti mọ̀ pé ò ṣe déédéé kó o ṣe déédéé ń bẹ́ẹ̀ kó o mọ̀ pé àwọn obìnrin kan wà tó jẹ́ wípé èpè náà ń gbé ẹṣẹ́ kí obìnrin náà ọkùnrin ìwọ ehm, kí ìwọ náà kọ́gbọ́n ibi tó o bá ti ṣe tó bá ṣe déédéé kó o túbọ̀ sọ́ṣòkòtò ẹ kó o máa ṣe déédéé sí i obìnrin bí ó bímọ fún ẹ ń tọ́jú ọmọ kò mí pé inú ẹ dùn sí ẹ that's just the essence of this program obìnrin ó bímọ fún ẹ ẹ ń tọ́jú ọmọ o lè máa tọ́jú ọmọ kínú obìnrin má dùn tóbìnrin bá ń fi pé ọmọ ẹnìkan ló wà after o kí ẹ̀ nípa òun má rò bóyá ọmọ tó ń bá tọ́jú yẹn inú ẹ̀ máa dùn sí i tó bá lọ find happiness níta o ẹ lè sọ pé kí obìnrin má wá ibi tó máa ti rí ìdùnnú you cannot say that it's one life hello hello. hello ta làdúrà tọ́ sí àlè àbọ́kọ. Hello? Hello? Ẹ̀rọ àǹtí Yínká. Ẹ kúrọ̀lẹ́ o, ta làdúrà tọ́ sí àlè àbọ́kọ? Àlè ni o. Ẹ ṣáà wò ó kí ni reason tí àdúrà ṣe tọ́ sálè? Ẹ̀ torí pé even despite the fact pé mo wà nílé ọkọ mi, àlè hmm. ló sanwó school àwọn ọmọ. Dóò hmm. kí n tó fẹ́ kí tó fẹ́ máa yẹn mo ti kọ́ bímọ kan síbi kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. kí tó fẹ́ hmm. ṣùgbọ́n kò tẹ́ ètò kan bóyá wà á pì o bóyá ẹ jẹun o hmm. oye tó bá ti wù ú ló kàn máa sílẹ̀ fún wa sí nílé pé owó oúnjẹ nìyẹn and it's not somebody that is caring or anything mm. so even títí kan ọmọ tí mo bí fún twenty thousand nìkan ló máa fọmọ yẹn every month. Mm. so every other thing nínú ilé yẹn èmi nìkan ni mo dá nìkan ń gbọ́ gbogbo ẹ̀ àtọmọ mi o àtọmọ tí mo bí fún o tó bá ti fún twenty thousand yẹn báyìí kò fẹ́ mú any other thing mọ́. Hmm. so mo fẹ́ bèrè lọ́wọ́ yìí. àlè tí mo níyẹn hmm. òun ló máa mi gbọ́ bùkù pa ló fún mi ní ló fún mi ní extra. Hmm. mo ti kọ́kọ́ bí yẹn àti even láti tọ́jú ilé àti láti ṣe everything. ìjẹ máa ń nínú owó tá lè máa fún yín ìjẹ fi ń ṣe oúnjẹ fọ́kọ ilé jẹ. ibo ló tẹ̀ sí fẹ́ rí pọ́pọ́sì wọn yẹn ó ti wà ní yunifásitì so ṣe kí sẹ́kí tó fún lówó oúnjẹ ni àbí kí n tó sanwó skul ẹ̀ ṣe understand ọmọ yẹn ti dàgbà ó ti wà yunifásitì bàbá yẹn dẹ̀ ti kú so owó yẹn ò tiẹ̀ lè ṣílẹ̀ fún nǹkan débi tó fẹ́ jẹ́ ń bẹ̀. tọ́mọ wa mú ògo kan fún yín sí pé ògo rèé ló wà lọ́wọ́ ẹ ẹyọ kan ni ògo yìí a fẹ́ kó o mú fún èèyàn kan kó lè wọnú ògo lọ ta lẹ máa fún lógo yẹn alẹ́ àbọ́kọ. àǹtí yín ká no doubt about it a lè ní ṣáńgìlì tí ni kò tiẹ̀ kò ṣeé là ní fifty fifty gan. Ah, nítorí even òun bó ṣe dé yẹn tó pé àlè yẹn gan tó bá rẹ́ẹ̀dì pé òun fẹ́ fẹ́ mi mo rẹ́ẹ̀dì láti filé ẹlẹ̀ kí n máa tẹ̀lé alẹ́ lọ kò wúlò fún mi. so nísìnyí tó bá ní tí bá ní òkè ọ̀ṣẹ́ mọ̀ páwọn tó ń ṣe tó ń gbàdúrà fọkọ wọn ń gbàdúrà falẹ̀ ẹ sọ ẹ ṣe àdúrà tó tọ́ sí ọkọ kẹ́dẹ̀ ṣàdúrà tó tọ́ sálẹ̀ pé eléyìí o ọkọ mi ọkọ mi ládùúrà ọkọ tí mo fẹ́ ṣe fún un dúpẹ́ kó wà lórí ọwọ́ ẹ̀ ṣùgbọ́n àlè mi yẹn tó bá mi ń gbọ́ bùkún ẹ jẹ́ ní sùúrù ẹ jẹ́ kí ẹ jẹ́ ká gbọ́ àdúrà yìí o. tó ń bá inú omi jẹ́ mi nù hmm. tó tó tó sọ mí di èèyàn tí ò mọ̀ mi rí tó dẹ̀ ń ṣe oríṣiríṣi ribiribi méje nínú ayé mi àti nínú ayé àwọn ọmọ mi hmm. àgbógbó nǹkan. ọtọ́ hmm. bá lọ sókè ni. àmín now tẹ́ bá wá ń lọ sọ́dọ̀ àlè lọ dóko àlè kí lẹ máa sọ fọ́kọ ilé. kí lẹ máa ń sọ fọ́kọ ilé bó lẹ máa ń dágbére tẹ́ bá ń lọ sọ́dọ̀ àlè. tó wá kò ni pé even right now kò kò ṣe pé a really jọ ń gbé pọ̀ hmm. ìyẹn ọkọ because abroad ló wà. okay You understand naija lèmi dẹ́ wà. Mm. Okay. so kò dẹ̀ sẹ́yìn tó kàn ìgbà tó bá ti mú ló máa pè ìgbà míì gan kàn lè block mi lórí fóònù kó ní ẹ mo sọ kinní kan gbà tá à ń sọ̀rọ̀ kó ní inú bí òun ó lè block ó lè block mi fún three months ó lè block mi fún four months kó tó tó. Oh, Jesus ẹ kàn fi kọ́ọ̀kọ́ jara hello tí bá block eléyìí sí wá ni mo block ẹ hello hello ìyá mi ẹ mo ń gbọ́ so nísìnyí bẹ́ẹ̀ ṣe wà yín sìn yìí ẹ má ìbóyá ó kéré òdélé àbí kò kéré oko délé. Ah, ibi tó wà bóun kò lè gbé ṣáájú gan. bóun kò gbé ṣáájú. ó lè gbé ṣáájú. bọ̀ ẹ irú ọkùn irú àlè nísì tó bá lọ máa gbàdúrà kó délé ni o. Ah, àdúrà eh, eh, tó bá lọ lásán kúrò níbi wà tó kúrò ní eh, ẹgbẹ́ five minutes ẹnu àlẹ́ ẹjọ́ tó bá ti jí làárọ̀ báyìí tó bá ti kúrò lé ọlọ́dọ̀ ìyàwó ẹ̀ báyìí èmi ló máa kọ́kọ́ pè débi how are you so wà ah, okay so sùn dáadáa àwọn ọmọ ẹ̀ ń kọ́ so gbúrò ètò wà ní school eléyìí náà nǹkan báwo everything anything tẹ bá ní ìdẹ́jẹ́ kí n máa mọ̀ he is always there. it's okay mama it's okay it's okay. so ìyẹ ọkùnrin tó bá wù ú kó gbé ṣáájò kò sí ìtó kàn yín. tó bá òun lè gbé ṣáájò hmm. tó bá òun lè gbé ṣáájò wow so nísìn hello hello tó o bá ti sọ̀rọ̀ nísìn mo máa block ẹ for live ni tó o bá sórí ọpẹ lẹ́ẹ̀kejì tó máa pèrè hello tó o bá ti sọ̀rọ̀ okay good. Hello. Hello, ma. Yeah. Hello. Hello, ma. Ta làdúrà tọ́ sí àlè àbọ́kọ. Ah, kí ni ìbá mi parọ́ ẹ̀ wò? Èmi ló tọ́ sí o. Ta ló tọ́ sí? Àlè mi ló tọ́ sí. Àlè kí ni rísì tádùrà ṣe tọ́ sálè? Ẹ ṣé mà, ní ìgbà tí mo fi ọkọ mi, mi ò ní máìdì àkọsọ́ pé mo fẹ́ yan àlè. Hmm. But it me kí láti jẹ́ kí n jáde lọ síta and bẹ́ẹ̀ yẹn number one before kí n tó má rìn mo ṣe ẹ̀ pẹ̀lú ẹ sórí nǹkan tí mo pass through mo ṣe ẹ̀ fún so every time tí ẹni abá ti ní little correct ó máa máa gbé against mi hmm. ìyẹn number one number two ìgbà tí mo rí pé ìyẹn ó ti ń sọ̀rọ̀ sómi mo bá lù nǹkan tó bá jẹ́ kó sínú pátápátá ni tó máa gbé obìnrin wá sínú ilé mi á gbé wá sínú bedroom tí mi àti ẹjọ́ ń ṣe ẹ̀ pẹ̀lú hmm mi tí bá ní kí n sọ̀rọ̀ nǹkan tó ti kọjá yẹn a máa bẹ̀rẹ̀ sí gbú èmi gbà bọ́ gbogbo yẹn ó push me to the word of you say every time mo máa ní emotional trauma hmm. in fact ìgbà tí mo fẹ́ gbọ́ tí mo rí pé ọ̀tá mi orí ọ̀tá mi fẹ́ dàrú i have to force out fún àwọn women tó wà ní women àti àpò ìkan báyìí kan báyìí but because of àwọn ọmọ mi ara mi ìfẹ́ fi wọ́n sílẹ̀ orí ìfọ̀ tí mo bá ṣòro níbẹ̀ hmm. now from january from first of the month dé parí oṣù kò kí ń kẹta bóyá máa bóyá àwọn máa jẹ àbáwọn ọmọ ìjẹta bá tẹ̀sí lẹ́ni nítorí misunderstanding èmi ni màá kẹta àbáwọn ọmọ yẹn ṣe máa jẹ ìgbà tí mo rí tó rí ọ̀tá mi fẹ́ dàrú akẹ́mà sọ́ọ̀sẹ̀ nìkan nígbà tí mo lọ sí woman affair ẹkún yẹn mo jẹ fún láàyè tó wọnú ayé mi ìṣe tó ti kù in fact mo mi lè sọ wọ́n stress mi èwì kì í gbà mí á máa tún fún ọ̀lẹ́mi kiri ni pé kó wá gbé mi jáde hmm. kó wá ṣe ilé fún mi nǹkan tí mi expect gan in fact lọ́jọ́ birthday mi ẹni yẹn ló kọ́kọ́ máa wish mi tó máa ra nǹkan gift wá fún mi òun fún ẹ tó gbé mi sílé gan kò ní máa bóyá hmm. bóyá mo bóyá persist or mi persist so kò tẹ̀ títí manage kan mo máa fi mo wá mo wà feel free kí n bi ẹni yẹn léèrè pé ẹjọ́ mo níbi nǹkan bí eléyìí ìfẹ́ni tí máa bi ọkọ mi léèrè. Hmm. so kí wá. gbogbo nǹkan yẹn tí mo bá jí in fact jí ṣe pé bóyá àlè kí mi kí n má gbàdúrà fún gan ẹ mi máa ń pray fún all the time so bó ṣe jẹ́ nìyẹn mà. so ẹ ṣe àdúrà fún àlè kẹ wá ṣe nǹkan pé ọkọ dìsá fún un in fact bí mo always ni mo ṣàdúrà fún. ẹ ṣàdúrà fún láì. Eh, bí mo mo gbàdúrà fún iṣẹ́ àmà tẹ̀síwájú bí mo pẹ̀lẹ́ lójú ọ̀nà tí ẹ kò ní rí alágbèdá kò ní sí eh, ìjọra kò ní sí deserve ẹni sùúrù nǹkan tí ọkọ yín bá deserve bóyá àdúrà o bóyá èpè o ẹ sọ. nǹkan tí gbogbo bó bá ṣe ń ṣe sí mi nílọpọ̀ ẹ̀kọ́ lòun dá padà fún ní ìkòlọ́pọ̀. Hmm, gbogbo bó ṣe ń jẹ́ kí n free bẹ́ẹ̀ ni kọ́lọ́ ń dá padà fún un ní ìlọ́po ìlọ́po mo máa ń sọ fún un àdàbí tí mo bá ti lò lọ́kàn mi pé nǹkan bíi eléyìí mo fẹ́ ṣe kó tó pùsù so nísìnyí nípa nípa dídó nípa dídó nísìnyí gbà tẹ́ ti ń dó àlè ìjẹ́ okó ọkọ gan wù yín dó mọ́. in fact tó bá fọwọ́ kàn mí gan kó yá ó máa ń irritate mi. láti gbà tẹ́ ti ń dó àlè. ó máa bẹ́ẹ̀ ni ó máa ń irritate mi ó sọ fún mi gan pé lágbájá nǹkan bíi eléyìí ó máa irritate mi màá sọ pé ó kéé kó ṣe nǹkan tó fẹ́ ṣe kó get out that is what. Hmm. so tẹ bá wá mú ògo kan ògo dání tó jẹ́ ògo kan tó ní ẹ mú fún ọkọ àbálẹ kó lè wọnú ògo lọ ta lẹ máa mú ògo yẹn fún. ah ahmed ni màá fún ọ. tala ahmed. Hmm. ẹni bá a sọ yẹn náà ni. àlè lẹ máa fún ẹ máìdì kí ọkọ má lógo. mo sọ ó o ní ọjọ́ ó lè ní ègbé ìsọfọ́fọ́ máa nìbọn tó ń pín kiri yẹn ó máa pín kiri náà nìyí ó wà òkè náà ó pín kiri náà nìyí. so lọ́rọ̀ kan ṣá ẹni sùúrù lọ́rọ̀ kan ṣá ẹ ní fún náà. ló bá mi ló bá mi ló bá mi rí gbogbo ìyẹn kọ́ mọ́ kó tó wọ sún àná ó dẹ̀ wà láyé ó wà láàyè. mo fẹ́ sanwó school mi yẹn almost four hundred thousand naira mo máa yẹ tí ẹ̀kọ́ tí mo sọ yìí tó kó sílẹ̀. Hmm. bó ṣe jẹ́ nìyẹn nǹkan tó ẹ̀kọ́ ó ní nǹkan téèyàn náà máa ṣe máa ah, in fact ó dàbẹ̀ nípẹ́ nìkú kúwó falùgẹ̀ sáà mọ̀ pọ́ mi ni mo jókòó sílẹ̀ ó ṣe jẹ́ nìyẹn bàbá mi sọ kínní kan fún yín i am not here ẹ má criticize anybody and the reason is that ẹ lè ní pé kéèyàn má wà happy i'm telling you nǹkan kọ́ ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé mo pé láàárọ̀ mo sọ mo ní à mo ní hello. hello ma. ma. mo fi pé fẹ́ béèrè question lọ́wọ́ mi lẹ́ẹ̀kan. Eh, network ni. nǹkan tí mo béèrè ni wípé tí ọkọ bá dé nísìn tó gba tó withdraw gbogbo nǹkan tó ń ṣe yẹn ẹ eh, no kí ni mo béèrè mo ní báwo ni wàtà lè ṣe ń dóra yín tí ọkọ ò dé nínú. no ma èmi ni mo sọ fún yín wípé mi ì tí ì ṣe but mo fẹ́ ṣe. ẹ eh, wáì tó ṣe kúkú fọkọ yẹn lẹ mi ò advice yẹn o mi lè filẹ̀ mi ò sọ pé mi lè filẹ̀ nítorí pé àwọn ẹ̀gbọ́n mi àwọn ti marry be two place mọ́mì hmm. mi tó bí mi náà àwọn náà marry before place wọ́n ti rí kinní yẹn gẹ́gẹ́ bí ègún ó ló jẹ́ kí n máa forí tì í pé mi ìfẹ́ tó ń ṣe kó ṣe èmi náà tí mọ́mì mi sọ fún mi ni pé kí n máa fara dà kọ́ má sọ pé bó ṣe ń sọ ọmọ òun ló ń ṣe ìyá. tó bá wá lọ nísìnyí o fẹ́ lọ yànlè tó bá wá ṣe tó bá wá lọ ka ẹ̀ kọ́ tó bá kúkú bọ́ta kọ́ sọ̀rọ̀ ṣé kò wá bẹ́tà ju pé kó lóun ka ẹ mọ́lẹ̀ òun lé ẹ síta lọ ẹni tí ò tí ṣe rí kò lè wà perfect bó ṣe máa ṣe tó bá lọ ṣe tó bá lọ ka ẹ̀kọ́ tó wá lọ ní excuse láti lé ẹ síta àti pé fúnra rẹ̀ kò kángárà ẹ̀ kò bọ́ síta nǹkan èwo ló dáa jù èwo ló fipò dáa jù mo kàn ń béèrè ní omi o advice ẹ o. kò sí kò sí èyí tó dánu méjèèjì mà. so kí ló wá fẹ́ ṣe. màmá forí sínú ni mhm. kò sí nǹkan tíyan lè fi happiness wé mo sọ nǹkan kan láàárọ̀ ẹ̀ mo ní it's not àwọn èèyàn ní àkíní ah, cream tí mo ń lò nǹkan kan ṣẹlẹ̀ sí mi couple of weeks ago kíní yẹn mo ti ń gbé mo ti ń gbé mo ti ń gbé mi ò mọ bí mo ṣe lè take decision event kan wá happen tó fún mi ní courage láti lè take decision lórí nǹkan tí mo ń sọ yẹn ṣe mọ̀ pé ìjọ́ tí mo ti take decision yìí ó dàbí pé wọ́n yọ bẹ́ni pé kí wọ́n gbé àjàgà léèyàn lórí kí wọ́n wá gbé àjàgà yẹn kúrò lórí èèyàn èmi náà mọ̀ wípé fúnra mi mo mọ̀ pé mo mo mo ẹ mọ̀ èmi náà mọ̀ pé mo look better than bí mo ṣe rí honestly because ìdùnnú ayọ̀ ó padà sínú ayé mi látàrí decision tí mo take yẹn so nígbà míì you cannot e, èmi ò kí ń criticize èèyàn torí ẹni tó wọ bàtà ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀ èmi ò ní sọ pé ó ṣe ṣépè fálè ó ṣe ṣàdúrà fọ́kọ ó ṣe ṣe kinní kan ẹni tó bá ń fúnyàn ló ń jẹ ìka tó ń fúnyàn ní ìdùnnú kí lẹ expect pé kó ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká ti sentiment bọ̀rọ̀ ọkùnrin tí ò make ẹ happy ẹgbọ́bìnrin yẹn sìn oníjọ́ tóun ti fọ́kọ òun ó ní kò láwọn lóbò rí òun rálé àlè ńláwọn lóbò ẹ wá ní pé kó má ṣàdúrà fálẹ̀. hello ìyá mi. hello màá ẹ kalẹ́ o. ta lè pé tọ́sí ta làdúrà tọ́sí. ṣe wá ní pé kó má ṣàdúrà fálè tó bá jẹ́ pé àlè ló make happy ó máa ṣàdúrà fálè di nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni wípé kí àwọn ọkùnrin tí wọn ò kí ń ṣerú ẹ̀ tí wọn ò kí ń make ìyàwó wọn happy kán lè mọ bó ṣe máa lọ sán ṣòkòtò wọn ẹgbọ́n nǹkan tóbìnrin yẹn sọ ó ní ó ń tọ́jú àwọn ọmọ òun ó ń fún àwọn ọmọ òun lóúnjẹ ó ní ṣùgbọ́n òun wà happy ó ti kọ́kọ́ fẹ́ ṣàdúrà fún o ó ní ṣùgbọ́n tóun bá padà túlé ayé wá òun ò fẹ́ bára òun nírú situation bẹ́ẹ̀ yẹn mo ń sọ fún yín categorically wípé tí èmi bá wà in love pẹ̀lú ọkùnrin tí n bá nífẹ̀ẹ́ ọkùnrin mi ò nífẹ̀ẹ́ nǹkan kan ni, ni, mi ì fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níta mọ́ mi ò ní nífẹ̀ẹ́ nǹkan kan lẹ́yìn ọkùnrin yẹn o ò lè invite mi lọ síbì kan kí ọkùnrin kí ọkọ mi wà nílé ọkọ mi ló máa jẹ máa prioritize ọkọ mi ló máa stand priority tó bá ní pé tó bá wà nílé mi nílẹ̀ dá fílẹ̀ tí n bá rí pé lílọ pati yẹn ó máa ró lójú pé mi ò ní sí nílé mi ò ní lọ sí pati yẹn torí pé pati yẹn ò lè ṣe nǹkan kan fún mi tílé mi bá dàrú pati yẹn ò ní mú kò ní to ilé mi bẹ́ẹ̀ tó bá agree pé ká jọ lọ àjọ máa lọ ni tó bá dẹ̀ ní pé òun ò lè lọ Oh, tiẹ̀ ní lè dá invite me in the first place anyways you can oh lè invite me nìkan sí party without ọkọ mi na ọkọ tó bá jẹ́ pé mo find friending Oh, lè invite mi lọ sí party kó má invite ọkọ mi Oh, lè dá host mi kó sọ pé ọkọ mi ò ní sí ńbẹ̀ kò possible so ẹ máa rí ìyàwó mi every weekend ló máa ma lọ sí party ọkọ á dẹ̀ wà nílé kò tiẹ̀ party yẹn gan a ti máa múra party yẹn three months before the party á dẹ̀ lọ sí patí yẹn kò ní ronú nǹkan tó máa filẹ̀ fún ọkọ tó máa jẹ àbí táwọn ọmọ máa jẹ mò ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan the number to call is plus four four seven four zero four eight five one two three four mò ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan nípa bá ṣe máa ń ṣe oúnjẹ ọkùnrin tó ti lọ sí ehm, ọkùnrin tó ti lọ sí tó iṣẹ́ látàárọ̀ ó máa mọ approximately time tí ọkọ ẹ máa dé láti ibi iṣẹ́ kò dáa kó jẹ́ pé ńgbà tó bá dé lẹ́sẹ̀ máa máa béèrè pé kí lẹ fẹ́ jẹ tí ò bá ń ṣe pé bí o jẹ́ obìnrin onífìtìnátì ìgbà tó bá ti wà níbi iṣẹ́ tó ti almost time tó close tó dẹ̀ mọ̀ pé ó wà lé ó ń láti pè pé tó bá jẹ́ pé ò mọ ò lè ò lè mọ nǹkan tó máa jẹ ò mọ irú bó ṣe máa ń jẹun ó ń láti pè pé kí ni kí n ṣe lẹ̀ kí ló fẹ́ jẹ kò yẹ kọkùnrin ṣẹ̀ṣẹ̀ délé tán bóyá ọkùnrin tó ti wà nínú bóyá ó ti wà nínú hold up àbí ó ti wà nínú traffic àbí ti wà nínú Eh, eh, bóyá ó ti ní stress lọ́fíìsì ó ṣẹ̀ṣẹ̀ wá délé ẹ ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ lọ gbómi ọkà kaná àbó délé ẹṣẹ̀ wá lọ ń dáná àfojúdi ni ìjàlẹ̀ ń wá ọkùnrin tó bá lọ síbi iṣẹ́ ó yẹ kẹ́ ti dáná sílẹ̀ fún tó bá ti kù díẹ̀ kó dé tó bá dé tó bá jẹ́ni tó ń wẹ̀ ó ń bọ̀ta láti inú bedroom báyìí ìgbà tó bá tiẹ̀ ti ń bọ̀ta gan á ti máa wo orí dining pé oúnjẹ òun ti wà set ẹ ní sọ pé kọkùnrin dé kó ṣẹ̀ṣẹ̀ wá lọ jókòó kó lọ máa ka pépà àbí kó lọ relax ẹ wá ní ẹ̀ṣẹ̀ lọ ń gbómi kaná ẹ̀ṣẹ̀ ń ṣe iṣẹ́ àfojúdi ni ẹni tíyàn bá nífẹ̀ẹ́ èèyàn máa ń plan ahead fún ni tí èèyàn bá rí lì nífẹ̀ẹ́ tó dẹ̀ jẹ́ ọkùnrin tó ń treat ẹ dáadáa gbogbo nǹkan tó máa máa mú inú ẹ̀dùn láyé ló yẹ kó máa gbèrò láti ṣe. hello hello sir ẹ kálẹ́ sir ẹ kalẹ ẹsùnmọ ìyá fẹ dá sí tòun. ta ni àdúrà tọ́ sí ta ni èpè tọ́ sí ìyàwó yín àbálẹ. ìyàwó mi ni um, màmá. ṣáàwù. àlè àlè èlè fìyàwó compare àlè. no ìyàwó àlè mi ẹ̀sà àlè mi wà tó bẹ́tà ìyàwó ìyẹn ni kẹ́ máa sọ tíyàwó tí yín oh, bá da ẹ̀sọ́ tíyàwó. lọ́dọ̀ tèmi ni mo sọ ọ̀dọ̀ tèmi ìyàwó mi ni gbogbo nǹkan tí mo ní ìyàwó mi ni mo ń gbádùn jù àlè hmm. ọkọ̀ fẹ́ gba ọkọ̀ fẹ́ gba rí kó bá wọn pàdé ńsìn kó fẹ́ gba nǹkan tó ní ọwọ́ nídìí ẹ̀. bàbá kò ń ṣe gbogbo àlè bóyá lọ́dọ̀ tiyín kò ń ṣe gbogbo àlè lórí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín ni ẹ sọ ẹ sọ títọ̀ dọ́yìn part side ọ̀dọ́ tèmi hmm. mo value ìyàwó mi ni màá gbàdúrà fún un ó ń tọ́jú ọmọ hmm. ó ń ṣoúnjẹ fún mi hmm. ó ń fọṣọ fún mi i can't live without her good tó máa lọ bìkan máa miss ẹ máa miss ẹ within within one week máa mọ̀ ẹ bá wa ṣàdúrà fún ìyàwó ní òun yẹn ẹ pè lórúkọ oríkì ẹ kẹ bá wa ṣàdúrà fún. Ah, <laughs> ọmọ Bùkọ́lá ọmọ Bámilóyè ayé á dáa àmín wàá tó yẹ ọmọ ẹ àmín ò ní ẹni lẹ́nu nígbà ṣe é ṣe àmín o tẹ bá tún wá tẹ bá fẹ́ rìnrìn àjò yìí lẹ́ẹ̀kejì ẹ sọ fún pé fẹ́ bá rìn o. ah my definitely me regret at all. ẹ ṣé o god bless you sir. mo rí. hello torí kọ́ mi ti wọlé ni o hello. hello. hello zayin kankan. mo mọ̀ pé ìyàwó yín lè máa. ìyàwó yín lè máa. ẹ sọ o. ẹ káàsán mo pé ìyàwó máa ṣàdúrà fún mo ń gbọ́ yín. ṣé mi. ìyàwó mi ni o. ẹ nítorí tó bá tó máa wá òun ní kọ́ńtà òun bá àti táwà náà ẹ̀ ní kọ́ńtà òun mi mo pé ìyàwó máa ṣàdúrà fún mo ojú ojú ojú ojú kọ Hmm. Ah, ìyàwó mi ni mo máa ṣàdúrà fún ọ ìtaníkà ìyàwó mi lọ́lọ́run fún mi hmm. inú mi dẹ̀ dùn ọ̀lọ́ ìyàwó mi dẹ̀ múnú mi dùn hmm. èmi náà dẹ̀ múnú ẹ̀ dùn gẹ́gẹ́ bí ọkọ gbogbo fámìlì mi kò sẹ́ni tó fi ìyàwó mi ṣeré yorùbá ìyàwó mi ibo lèmi bọ̀ nínú gbogbo fámìlì mi kò sẹ́ni tó fi ìyàwó mi ṣeré because she is a very good woman to the call irú tiẹ̀ náà ni mo tún gbàdúrà kọ́ ìbátọ̀ ayé wa títí tí ní tètè mú àwọn ọmọ mi dé orí fámìlì tí màá fi tọ́jà láìsẹ̀. Hmm. mo wá nílẹ̀ màmá mi máa lọ rí ìlú nọ́mbà ìyàwó mi màmá mi communicate pẹ̀lú ìyàwó mi ju ẹni tí mo fara mi lọ. èmi náà gbọ́ nǹkan ìgbà tí mo wà ní nàìjíríà yín ká mi ò gbọ́ nǹkan tó ń sọ ó dàbí pé mo ń struggle láti gbọ́ mi ì gbọ́ nǹkan tó ń sọ the number to call is plus four four seven four zero four eight five one two three four ẹ má gbàgbé ilẹ̀ danabi tilẹ̀ wọn ní ìbẹ̀jùlẹ̀ kí ó máa di six million in next ní two in two weeks time yeah ẹ má gbàgbé láti rà four million outright payment àti four point five million ẹni tó bá fẹ́ sanwó instrumentally and ó dàbí pé wọ́n ní wọ́n lọ sí orí ilẹ̀ ẹni on the sixth of June àbí next week Saturday fún gbogbo ẹ̀yin tí ẹ bá ti rà á tẹ́ ẹ fẹ́ lọ síbẹ̀ á tẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti rà náà ọlọ́run a máa bá wa bùkún sí àpò yín iná ò ní tọwọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ti rà tẹ́ ti lọ síbẹ̀ tẹ́ fẹ́ lọ síbẹ̀ ẹ kọ̀ sí danabit lórí plus two three four seven zero four four four three three three one six plus two three four seven zero four four four three three three one six ẹ kọ̀ sí danabit lórí nọ́mbà tí mo pè yẹn so that ẹ lè arrange bí ẹ ṣe máa bá wọn lọ ní next week saturday ilẹ̀ ẹ̀ ṣì ń ta wàràwàrà four million ní four point five tẹ́ bá fẹ́ sanwó instrumentally tẹ́ bá fẹ́ san outright payment is four million ẹ kàn sí danabit homes and properties láti uh, láti bá wọn sọ láti lè ra ilẹ̀ yẹn lọ́wọ́ wọn ní ìbẹ̀jú lẹ́kí tó bá máa fi di in two weeks time ó máa di six million ohun tá à ń gbéyẹ̀wò lénìí náà ni pé ta ni àdúrà tọ́ sí alè àbí ọkọ nǹkan tá à ń sọ àá sọ nítorí pé a fẹ́ bú ẹnikẹ́ni àbí torí pé à ń kọ ẹnikẹ́ni a kò fẹ́ kẹ́ mọ̀ ẹ̀yin ọkùnrin ní tí àwọn obìnrin bá sọ tí ẹ gbọ́ tóbìnrin yẹn sọ wípé ọkọ wọn ò kí ń mú un jáde kò ní da kí obìnrin má lè find friend in, in, in her husband kó jẹ́ pé ọkùnrin ìta ló máa máa mú inú obìnrin dùn jù ó dẹ̀ ń ṣẹlẹ̀ èmi ni mò ń sọ fún wọn wípé make yourself happy tí o ò bá ti múyàwó ẹ nínú dùn wọ́n máa bẹ́ẹ̀ mú inú ẹ̀ dùn níta

ẹ lè ní pé kó má make ara ẹ̀ eh, happy kò possible kò sí for for but ọkùnrin tó bá dẹ̀ ti ń tọ́jú yín tó bá ń hùwà dáadáa tó ń treat yín dáadáa ẹ jẹ́ kí ẹ máa jẹ́ kí interest ẹ máa come first honestly bóyá ẹ fẹ́ lọ sí party o bóyá ẹ fẹ́ rìnrìn àjò o bóyá ó ní nǹkan tẹ fẹ́ ṣe o ẹ máa put interest ọkùnrin yẹn into, into uh, consideration. Hello? ẹ máa put interest ọkùnrin yẹn into consideration anything tẹ́ bá fẹ́ ṣe lára ẹ̀ ni wípé tí o bá ti ní mi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹ̀ ń break mi ò gbọ́ rárá mi ò gbọ́ mi ò gbọ́ rárá mi ò gbọ́ tẹ́ bá ti anything tó bá fẹ́ ṣe òun láti carry ọkùnrin yà long ọkùnrin kò easy láti rí ọkùnrin tó bá ọkùnrin tó bá nífẹ̀ẹ́ jọ bá mi fi respect pa ọkùnrin tó bá ń tọ́jú ẹ bá mi fi aponde ike, bá mi treat e bí ọba lára treatment ọba ni wípé tó o bá ní patí lọ tí ọkọ ẹ bá wà nílé tí ò lọ àfi tó bá yọ̀ǹda láti ọkàn ẹ wípé kó lọ tó bá yọ̀ǹda láti ọkàn ẹ pé kó wa. wá tún máa tó bá wà ní patí wá tó fẹ́ mí o to ba yọ̀ǹda pé kí n lọ gan kó lè dàbí fún mi Risi ti o ṣe lè dàbí fún mi ni wípé ìṣẹ́jú ìṣẹ́jú ni mo máa máa pè é ṣó wà mi ò it's as good as pé mi ò lọ lèmi ò tiẹ̀ ní lo, torí mi tiẹ̀ fẹ́ lo tẹ́lẹ̀ kí tí wá rí pé mo wá ní kó jẹ́ ká jọ ṣeré lọ wá lo, lọ mo máa fi kẹ́wọ́ má lọ sí pàtí yẹn ni o bí èmi ṣe rí nìyẹn o mo sọ pé bí gbogbo obìnrin ṣe yẹ kó rí nìyẹn bọ̀ lẹ́ǹkọ̀ọ̀kan ọkùnrin tó bá ń ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí ẹ̀ tó dẹ̀ mú inú ẹ̀ dùn má jẹ́ kó máa wà lónìí má jẹ́ kó máa dá nìkan wà nílé tó bá fẹ́ lọ sí pàtí máa rò ó ṣó comfortable pé kó lọ hello tó bá fẹ́ lọ sí patí máa rò pé ṣé ó wà comfortable pé kó o lọ ṣé ó fẹ́ jẹ́ kó o lọ ṣé tó bá lọ ṣé ó fẹ́ sùn ṣé tó bá sùn látìgbà tó lọ ṣé ó máa ti ó máa ti ṣé ó sì máa máa sùn nígbà tó fi dé ṣé ó máa ti dé kó tó jí because tí o tí ìfẹ́ bá wà gist partner le máa jẹ́ ẹ ní lè fira yín lẹ̀ ìyẹn mi kòkò wá mí pé bóyá ọkùnrin ò ní ṣe nǹkan tó bá fẹ́ ṣe ń i find a friend in you tẹ́ bá ti find a friend in each other ẹ rí wípé tó bá invite ẹ sí party gan tọkọ ẹ ò bá síbẹ̀ ò nílé ò níwà comfortable kò ṣe pé bóyá dandan bọ̀ ni níwà comfortable ò nílè lọ for me hello. hello àti ní káàkiri ẹ̀sìn. hello ẹ kúrọ̀lẹ́ o ta làdúrà tọ́ sí ọkọ àbálẹ̀. ah ni tèmi àlìyẹn ẹlẹ́dàá ni máa ń ṣàdúrà fún un. kí ni rísì tá lè fi máa tọ́ tí ẹlẹ́dàá yín fi máa ń ṣàdúrà fálẹ̀. láì tiẹ̀ lánàá gbàdúrà fún rárá rárá òun bá ti máa kówó sùkúl àwọn tó tó kí ni màá ṣe ọkàn mi lówó sùkúl kó tó lè gba owó sùkúl àwọn mi. Hmm. bọ̀tá àwọn bá ti ní ìpín sùkúl báyìí láì tẹ̀ sí ìdí láti fún gbà wọ́n fowó àwọn ọmọ ẹ̀ láì lẹ́kọ́ dìgbà tó bá ní àwọn ọmọ ẹ̀ fún owó kò tó hmm. owó sùkúl àwọn ọmọ ẹ̀ sùn. how long lẹ ti how long lẹ ti wá àlè jáde. about two and a half years. two and a half years how long lẹ ti married. I've been married for 18 years. Wow. Ọkọ ṣé ọkọ yín ṣe máa máa wà responsible ni àbí bó ṣe rí láti ilẹ̀ nìyẹn? Láti láti bẹ̀rẹ̀ nìyẹn. Àníyálé àníyálé round man. Ó lè to depression. Ó tó di pé this man now came into my life. Apart from pé ó ń fún yín lówó kí làwọn nǹkan míì apart from pé ó ń fún yín lówó kí làwọn nǹkan míì tó tún ṣe tó fi deserve àdúrà lọ́wọ́ yín ìwọ orí ẹ̀ ló ti ṣe kí àwọn ọ̀dọ́ ṣe ìwọ orí ẹ̀. àwọn aṣọwá ẹ̀ ọ̀pọ̀dà ní irú aṣọ tó wọ̀ o wọ lówó àwọn sáì tó wọ̀ ló sáì má lọ fúngbà tó máa ra aṣọ wá. a fún yín lówó kẹ lọ tún orí yín. bẹ́ẹ̀ ni àpò aníwò yìí ti old tó bá wá tó bá wá ṣerun fún yín ṣé ọkọ náà máa ń fọwọ́ pa irun tá lè bá fowó ṣe kò mọ̀ bóyá mo ṣe àbí mo ṣe o. ṣé kí n dóra yín mọ́ ni. ẹ ah, kí ìyẹn ẹ̀yin àtọkọ nínú ilé. Oh, it's just like eh, bí wàá tẹ́lifíṣà tẹ́lifíṣà náà bá akọ̀ọ̀ má ti ṣe ẹ̀kọ́ ẹ̀ náà ó ti kọ̀ ìfẹ́ náà ó ti sọ nìyẹn. Talema wa talema wa ń dó passionately talema ń dó passionately nínú ọkọ àtàlè tí máa ní passionately talema ń fi ara balẹ̀ dó pẹ̀lú ìfarabalẹ̀ nínú ọkọ àtàlè. As soon as I am here, I will not deceive you and I will not deceive myself. Mm. That is where my heart is. Mm. Because onimobi that comes to me emotionally, when you talk about emotionally, you talk about your heart. Mm. Because you talk about your feelings. Oh hmm. friend, you ẹ̀ ló máa di say tó ń fẹ́ lórí fóònù tó gbà owó tó máa fi sùn nílé. Hmm. Òun fún ẹ̀ ló máa fún ara ẹ̀ tó máa ti padà sàpé to tẹ̀ béèrè pé wọ́n ti kà. Àìmọ̀ àti ìyá ilé tó wà it doesn't matter. Hmm. so bẹ ṣe wá wà yìí nísìn tí wọ́n bá fún yín ní ògo ẹyọ kan tán ní ògo yìí o a fẹ́ kó fún èèyàn kan kó lè wọnú ògo ayérayé lọ ta lẹ máa fún ọkọ àbálẹ̀. Ah, that question is, uh, is difficult because eh, wọ́n ní kí ni ilé ìgbẹ́ ẹyọ kan people hmm. sí tó go in. ìgòrí are kan náà ni mo a ọmọ fún hmm. are ni mo bí àwọn ọmọ mi fún and that and those children will ever remain for him. Mm. That that he gave me for the dream back. Àwọn yẹn they are part of me. Mm. And tí wọ́n máa fún ògùn at least I want to do something bẹ́ẹ̀ pé tó máa ní positive impact lórí àwọn ọmọ mi. Hmm. So tó bá yẹ pé kò sọ ọmọ ń bẹ̀ ta lẹ máa fún ẹ jẹ́ ká má ronú torí àwọn ọmọ ta lẹ máa fún gbọ́ ṣe mọ̀ pé èèyàn ń fẹ́ ọkọ èèyàn máa ń fẹ́ ọkọ tí ò dẹ̀ ní bímọ fún tá dẹ̀ má rí ilé gálí so ta lẹ máa fún tó bá tó bá tó bá sí ọmọ àwọn náà bíbí ni àgbẹ̀ ni máa fún wọn. àlè lẹ́ máa fún. kòtò ní ọ̀gbìn ṣe bẹ́ẹ̀ ni olómú mi mi dùn hmm. ìgbà ní kò mú mú kan kì í ṣe everything is not money hmm. mo kàn kì í ṣe owó but as i'm saying pé tó kúrò dé ra i was running mad the day i met this guy fún wa kókò mo ń sẹ́kún mo kàn pack sẹ́gbẹ̀ because mo bẹ̀ gbórí sí mo dùn mo dẹ̀ ń sọ. Hmm. because ah, ah, because mo kàn ń pè ah ah me what is all day hmm. màá màá ládàgbọ́ mi ò nílé sọ ẹ pé oògùn orí ni mo máa ń lò kí tó sùn. Hmm. but then then it came into my life. Hmm. ìgbà mi bẹ̀rẹ̀ jẹ́ tí máa gbọ́ bọ̀ ìṣẹ̀lá sán màmá darẹ́ mi. tí bá tí bá ń ka àwọn ẹ̀sẹ̀ tí máa ka àwọn ẹ̀sẹ̀ ìfẹ̀ I will be smiling alone even without him being sick I will just be smiling alone. bọ̀tá ló wá ń dòyìn dáadáa ju ọkọ̀ àbálẹ̀. Mas veio fazer base, como fazer base sem? Lẹ́yìn oṣù yẹn, mi ò ṣe obìnrin kan tó fífẹ́ẹ̀tì Ó lè jẹ́ yẹn gan wà lára nǹkan tó ń fa wàhálà láàrin èèyàn àtọkọ yìí. Èmi ò kí ń kóbìnrin máa sọ fún mi pé òun ò ń ṣe obìnrin kan tí ó dá ètò kúdùn sex. Tó bá kúdùn sex kí ló fẹ́ kúdùn? Ṣé o lọ ṣe tẹ́ntẹ́ nílé ọkọ ni? Tó bá ti dé rí àyè, tó bá ti dé rí àyè. Hmm. Gbogbo ìkótó ti pé mi ò ẹ́ bá ti dáhùn pé mo lè tẹ́tù sẹ́ẹ̀tì ẹ̀ láyé mi. Hmm but because mo mo try all possible means because mo pe mo lè ṣe sometimes I go into YouTube and look for style hmm. mo máa ma ṣe style mo ní àtúntò mo máa ń wọ̀ ní alẹ́ pé pé sàkókò alẹ́ bá yọ tí wọ́n bá jáde ẹni tàbí bá jáde nínú tó ń gbọ́ máa ń pè ní I will force myself láti má sùn láti mú ọ̀bá ẹ̀ kíákíá máa ti ṣe ìdíkàṣọ máa ti ṣe but after trying all my good after trying all my efforts. Mm. mo rí pé kí ni mo sì ń ṣe gbogbo ilé ìfún wọn kò dàgbà ọdún mọ even when you are sick kò mọ mú bẹ kò lè gbà ní ìgbà ní ìmọ̀ máa bẹ pé ìjẹ́ òjẹ́ gbé mi jáde òjẹ́ mm. gbé mi jáde náà it's not fair gbé mi jáde alókè máa gbé jáde lọ́la máa òjẹ́ kò dẹ́ dáa náà òjẹ́ gbé mi jáde òjẹ́ ẹ̀sán kó ṣe máa ṣe o òjẹ́ bẹ́ẹ̀ kó ṣe mo tẹ̀ ní pọ́ńdà òjẹ́ mm. béèrè pé mo náà wáyé máa fẹ́ aṣọ tí mo rà ní màá wọṣọ màá tí wọ́n bẹ̀ pé aṣọ mi kò sí kò sí wọ̀nyẹn bẹ́ẹ̀ kí ẹ̀mọ gbogbo nǹkan bọ̀ ẹ̀yẹ wọn kan wọ̀nyẹn kò ń ṣe owó kò ń ṣe owó máa ṣe. sometimes màá ra vinegar sex enhancer màá kàn mọ̀ mix it ọ̀nà ìlú kejì màá mix it pẹ̀lú ẹ̀jẹ̀. so that i just want or i just i just i was just trying to do all i could. ẹ ẹ tí dáhùn question mi ta ni ẹ e ń gbádùn jù oko ta lẹ ń gbádùn jù oko àlè àbókò ọkọ ta ló ń doyin dáadáa jù ìta yẹn ni o. ìta ló ń doyin dáadáa jù kí làwọn nǹkan tí ìta ń bá yín ṣe tí ọkọ òun bá yín ṣe ṣé ó máa ń lábò yín. ó bá kótó kótó kótó kótó bẹ̀rẹ̀ rárá. a ti kọ́kọ́ lábò yín. ẹyẹ a ti kọ́kọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ ṣé ọmọ àwọn àdàkùn. ṣé ọkọ máa ń lábò. àwọn jẹ́ sí dw. ṣé máa ń lábò. rárá rárá rárá rárá ìdọ̀tí. ọ̀rẹ́ màmá. ẹni tá a yẹ ẹ má bínú mo ti kọ́ tẹ mo rò pé ti sọ̀rọ̀ tán ni ẹ má bínú èèyàn kan send message sí mi nísìnyí and um, let me read the message. Um, ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká ṣàtúnṣe ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin lẹ́ni láti lọ ṣàtúnṣe jù ẹ gbọ́ nǹkan tí àwọn obìnrin yìí sọ pé tí ògo ẹyọ kan bá wà lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn láwọn máa fún àlè lógo kẹ́yìn wọnú òṣì lọ ká lè wọnú ògo lọ mo understand what it takes to be happy honestly téèyàn ò bá wà happy kò sí nǹkan tí èèyàn ò lè ṣe especially ẹni tí ò wà happy tó dẹ̀ wà idle tí ò tí ò níṣẹ́ gidi lọ́wọ́ tí ò ní nǹkan kan ọrọ̀ ayé tó lè fi ṣe ilé ayé tí èèyàn bá wà happy nínú marriage or in a relationship ṣùgbọ́n tí ọlọ́run bless ẹ tó ráhùn o lè má lè ro anything o lè má tẹ̀lé rí tọkùnrin yẹn rò but o wà happy emotionally and o tún ní owó tó lè fi ṣe fàájì tó lè fi tọ́jú ara ẹ èèyàn á ṣìṣe èèyàn á ṣìṣe nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ obìnrin oní mò ń sọ eléyìí sọ ń sí ó ní òun tọ́jú ọmọ òun tọ́jú òun tọ́jú òun òun róúnjẹ sílé but òun ò wà happy happiness ló máa ń ní fulfilment téèyàn ò bá wà happy kò lè wà fulfilled láíláí and that is the truth mo sọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi èmi ló ṣẹlẹ̀ sí couple of weeks ago kíní yẹn ti burden ló jẹ́ sí mi ó ti ó heavy lára mi bí mo ṣe lè gbé kíní yẹn kúrò lórí mi bá hello Hello, Mọ́yínká. Sá. Ẹ káàsán. Ẹ káàsán. Àmì sábẹ́ bá tún ló ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà. A gbọ́. Mo ti sẹ́ mẹ́sẹ̀gì sí akọ́lẹ̀jẹ̀. Torí pé mi ò tí ì rí ni. So tó bá wà happy, kíní yẹn bí mo ṣe gbé kíní yẹn kúrò lára mi báyìí, ó dàbẹ̀ ni pé àwọn fàkọ́ wà lára mi tí Ọlọ́run wá fi ọwọ́ agbára yọ jáde honestly ó wá dàbẹ̀ ni pé mo free ó wá láyé pé wọ́n gbé ẹrù yẹn kúrò nígbèsí ayé mi honest téèyàn ò bá wà happy ọ̀bẹ́yà o ní nǹkan kan tó ń battle tó jẹ́ pé emotionally kini yen disturb ẹ̀ kò sí nǹkan téèyàn ò lè ṣe ọlọ́run kó ṣàánú wa nítorí ẹ̀ lèmi ò ṣe kí n ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́yìn sọ́nbí báyẹn pé ẹ̀ àlè that is this àlè that is that kìíní ko èmi ò kí ń mi ò kí ń ṣe anybody mi ò ń ṣe anybody a kàn ń kọ́ra wa leko ní orí platform yìí ni a fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ a fẹ́ kó mọ̀ pé àwọn ọkùnrin àwọn obìnrin kan èèyàn wà ní wọ́n wà nílé ọkọ ṣùgbọ́n oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ẹni nígbà tí o kójú òṣùwọ̀n débi tí ìyàwó ẹ tó lè fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ẹ o kójú òṣùwọ̀n débi tí ìyàwó ẹ tó lè tó lè ní ògo ẹyọ kan tó lè mú fún ẹ tó yẹ pé ó máa lọ fún àlè irú ọkọ wo ló jẹ́ irú ọkọ wo ló jẹ́ tẹ bá dẹ̀ sábà rí àwọn àlè yìí èmi ò fìpé obìnrin ọkùnrin kan máa wà tó máa wà so silly tá máa tọ́jú ọmọ ọlọ́mọ níta tí ò ní tọ́jú ọmọ tiẹ̀ ee kẹ́mi òjò bá rọ̀ mo jẹ́rìí ẹ̀ mi ò bìlíf pé obìnrin kan ọkùnrin àwọn ọkùnrin kan máa wà tó máa tọ́jú ọmọ ọlọ́mọ níta tí wọn ò ní tọ́jú ọmọ wọn mi ò rò bẹ́ẹ̀ pé àlè tó lọ ń rán ọmọ lọ sí school tó lọ ń rán ọmọ girlfriend ẹ̀ lọ sí school ṣé ó máa wá ó máa fi ọmọ tiẹ̀ lẹ̀ nínú ilé kò ní tọ́jú ẹ̀ mi ìrò bẹ́ẹ̀ kò dájú kò possible mi ìfipò possible àfi tẹ́ bá sọ fún mi pé ó possible mi ò fi any any sane person máa ṣe irú nǹkan báyẹn so gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ẹ̀yin ọkùnrin hello hello hello hello taladura oh tọ́ sí àlè àbọ́kọ hello mo ń gbọ́ taladura tọ́ sí àlè àbọ́kọ èmi ò lọ́kọ o àmì ò lálẹ́ bọ̀ àdúrà ò sì tọ́ sọ́kọ mi ọmọ mẹ́ta mo bí fún. kí ló ní tàdúrà o. ó ti bímọ síta ọkùnrin ló bí síta. obìnrin mẹ́ta ni wọ́n bí. ọkùnrin mẹ́ta mo bí fún. so kí ló dé tàdúrà wà tọ́ sí. kò sí ìdùnnú kankan fún un láti àjọ àríra báyìí kò sí ìdùnnú kankan nínú ilé yẹn. ẹ bò ti ṣe bí ṣó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbí ìgbà wo ló ti bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀ ní ìsọ́sí lọ two years kò sí ìdùnnú kankan. ṣé nígbà tó bí ọmọ mẹ́ta yẹn ìdùnnú wà ní gbogbo ìgbà yẹn. bẹ́ẹ̀ ni. kí làwọn nǹkan tíwọ náà ṣe tíwọ náà change tó yí padà. gbà tí mo ka pẹ̀lú alẹ́ ni mo dẹ̀ sọ fún kò dẹ̀ lè kò dẹ̀ jiyàn ó dẹ̀ tún rub it to my face. níbo ni wọ́n ti ka pẹ̀lú alẹ́ ṣó lọ sílé ẹ̀ ni àbó gbálẹ̀ wálé. mo ní interest nínú kínní níbo ló ti ka pẹ̀lú àlè. ó wà kọ̀m̀pútà mi ò lálẹ́ o. no níbo ni ìwọ ti ka ọkọ ẹ pẹ̀lú àlè. lórí fóònù. o lọ check fóònù ẹ. mo rí fóònù ìyá. o wá check ẹ. mo dẹ̀ ti trace o. now mo dẹ̀. o dẹ̀ trace ẹ kí ló wá ṣẹlẹ̀ please this person should stop calling me please. mo ń gbọ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ó ní mo ti get mo ti get. no no no no ní sùúrù ìwọ ló lọ check fóònù ẹ mo láì ìwọ ló lọ check phone ẹ̀ tó wá rí lórí phone abi bẹ́ẹ̀ni ìgbà to wá rí kí ló wá ṣe. mo send mo send message yes story mo send ẹ sí kò sọ̀rọ̀ gbà tó dẹ̀dẹ̀ mo dẹ̀ accuse ẹ what is going on ó ní mo ti rí mo ti ní ẹ deal with it. wàhálà mo like question ti eh, eh, èsì tí ọkọ ẹ fún ẹ yẹ sófin kò deserve yeah mo deserve in one place but in another place mo mo ní right láti bèèrè pé kí ló ń gàn kó tó o ní right láti jẹ ṣòfì mo fẹ́ bèèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣòfì pé ìjọ tó orí kinní yẹn ṣé máa yìí ṣó gbé obìnrin wá sílé. mi ò kò gbóbìnrin kò gbé ọkùnrin kankan wá sílé. ṣòfì pé ìjọ tó orí kinní yẹn gangan ìjọ yẹn ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní yàdé ṣòro péjọ yẹn ni. àlè ló pí àlè mi ìmọ̀ àwọn tó máa ẹgẹ́ ó wà complicated ìyẹn ló picture mi ó lo picture ẹ fún kí ni. àmì lo picture mi bẹ́ẹ̀ ni hmm. báwo ló ṣe lò wọ lọ. ok. ibi tí mo ti bí nìyẹn mo ti mọ̀ pé ń dètò ẹni for six years mi ò sọ̀rọ̀ mo hmm. mú sínú ni. Hmm. picture mi tí mo rí ni mo fi mo fi burst out. ok kò dẹ́ ṣe pé bóyá ò ń ṣe birthday mo fẹ́ bèrè question lọ́wọ́ ẹ̀ tí o lọ check phone ọkọ ẹ̀ ló ṣe rí and to with with. kókó ni eh, pé mo check phone ọkọ mi mo ti ní nọ́mbà àlè yẹn lọ́wọ́ lórí fóònù mi tó ròhún tó ń déètì tẹ́lẹ̀ ni. omi ò ẹ̀fà ẹ̀fà true ẹ mọ̀ táṣì ọkùnrin bá máa tú ó máa tú true nǹkan kan ló add mọ́ lórí fóònù tí nọ́mbà yẹn fi pọ́pà lórí kíní ipad inú ilé. Hmm. mo fẹ́ bèrè question lọ́wọ́ ẹ̀ níjọ́ tó ti rí nísìnyí ilé ọkọ tó o ti wà tó bímọ mẹ́ta mo fẹ́ believe pé ìgbà tí wàhálà ti wọlé ní ọjọ́ tó ti bẹ̀rẹ̀ sí tó ti lọ accuse ẹ̀ pé lálẹ́ tó ti rí kinní yẹn. bẹ́ẹ̀ni. yes ta tọ́ba wá sọ wípé ta ló fa wàhálà fún arí ara ẹ̀ sìn ta ni wọ́n máa sọ pé ó fa wàhálà fún rẹ̀. Mm, sísítà mi ò lè sọ pé mi ni because ẹni yìí lo picture mi ni hmm. kò dẹ̀ deny àlè lo picture mi ni kò dẹ̀ deny. o fi picture ẹ ṣe profile picture ẹ bẹ́ẹ̀ ni. ìwọ rí nítorí pé o lọ sínú fóònù ẹ̀ àbí. bẹ́ẹ̀ orí fóònù ẹ̀kọ́ mo ti rí mú kan screenshot ẹ̀ alẹ́ orí fóònù àlè náà ni sísá yín ká ẹ wò mú ní láti sọ̀rọ̀ yìí dáadáa ẹ mọ̀ kan mo ń wo fóònù mo fẹ́ dídé tàwọn mẹ́sẹ̀gì kan lórí whatsapp mo wá rí nọ́mbà rẹ̀ ó pop out picture mi àti picture àlè ìkan wà ní right ìkan wà ní left tí mo ṣe screenshot ẹ̀ ni mo wá send ẹ̀ sọkọ̀ mú ní àpò kí lélẹ́yìí ó ní mo ti rí mo ti rí náà nìyí kí n deal with it èsì tó fún mi nìyẹn kò dẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn mọ́ adẹ́tù wá lè máa fún lóúnjẹ á jẹun adẹ́tù máa ṣe bí pé kò sí nǹkan kan tó fẹ́ kò ní ọ̀rọ̀ kankan tó fẹ́ sọ lórí ẹ̀ mọ́. kí ló ẹ ìgbà tó ní ìgbà tó ní kí ló wá ṣẹlẹ̀ kí ni wàhálà wo ni wọ́n wá fà nígbà tí ò sọ̀rọ̀ lórí ẹ̀ tó ṣe wàhálà wo ni wọ́n wá fà lórí ẹ̀. mo kàn pé lọ́wọ́ ẹ̀ ni mo ní kí ló ṣẹlẹ̀ ní láti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi ó ní kò hmm. sí nǹkan tó fẹ́ sọ. okay ó ní kò sí nǹkan tó fẹ́ sọ̀rọ̀. so kí ló wá dé tó fi degenerate débi pé kò sáyọ̀ kí ló fi degenerate débi pé kí ló dé tó fi degenerate débi pé kò wá sáyọ̀ mọ́ nínú ilé. nǹkan tó ti sọ nǹkan tó ó ti fúnyàn lóyún ta gbogbo ayé gan ó ti fẹ́ nìyẹn lóyún ta tèmi ò mọ̀. ok sokomọ tó yẹ fẹ́ díò pẹ̀lú ẹ pé kó sọ síta kó kò sẹ́ńtà bẹ̀ sí mo bẹ̀ gbogbo èèyàn ló bẹ̀. ẹ bọ̀ tí wọ́n ti mọ̀ kó lóyún ó ti fẹ́yàn lóyún ta kí ló tún wá fẹ́ kó sọ síta ń bẹ̀. èmi ò tí mọ èmi ò tiẹ̀ tí mo kó ti lóyún ta mi ò mọ. ok now o fẹ́ kó sọ̀rọ̀ máa gbọ́ o fẹ́ kó sọ̀rọ̀ o ti ka o ti mọ̀ pé àlè ẹ̀ ni o sọ pé o establish pa àlè ẹ̀ ni o wá fẹ́ kó sọ̀rọ̀ kí ni nǹkan tó ń expect pé kó sọ fún ẹ tí o sọ. at least hmm, kó bẹ́ẹ̀ pé ó máa ní nǹkan tó máa sọ ó ń ṣe bí pé òun ò ní nǹkan tó sọ. náà bí kí ló fẹ́ kó sọ nǹkan tó fẹ́ kó sọ fún mi torí ń gbà mí. normally i'm sorry kó sọ i'm sorry we do a lot of things kó sọ nǹkan kan ẹni mo tún bẹ̀. kó sọ i'm sorry pé pé kí ni. kó sọ i'm sorry this happen kìíní kan kó kó explain for me i will understand. okay bóyá mo fẹ́ dúró bóyá mi ò dúró i will know. ó ń ṣe wípé yes you can do whatever you wanna do. okay with three kids. so kí ló wá fà tí. communication we do a lot of things we go a long way he didn't do not he didn't do anything. Um, má bínú sísítà mi um, eh, má bínú o má bínú mo mọ̀ pé ọkùnrin yẹn mess by not saying i'm sorry bó ṣe rí nígbà míì attitude àti bá ṣe máa ń gbé nǹkan nígbà míì ó lè jẹ́ kí ọkàn ọkùnrin le débi pé kò ní ṣe sorry fún ẹ i can imagine ọ̀nà tó fi gbé kinní yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara gbóná mọ́yàn lára I can imagine pé ìwọ ló lọ wádìí òfin tó tó ló ṣe ní well you have seen it deal with it tí ọkùnrin ò bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ in tó fẹ́ ṣe ó ti mọ̀ pé obìnrin yìí ó fẹ́ fẹ́ ó máa lóyún fún un bẹ̀ jẹ́ kí n sọ fún ẹ bó ṣe ń sọ yìí tó bá jẹ́ pé bó ṣe rọra rí mo mọ̀ pé kò ṣe bó ṣe rí nìyẹn torí pé gender mi ní ẹ mo mọ̀ tún lè pa mo mọ tú tó lè pa lórí irú nǹkan báyẹn so ó ṣeé ṣe kó jẹ́ pé lára itú pa ni ò jẹ́ kọkùnrin yẹn lè ṣe sọ́ọ̀rì pé nǹkan tó bá fẹ́ ṣe kó ṣe àwọn ọ̀nà wà tí yàn lè fi mú ọkùnrin tẹ́pọ̀ ọkùnrin gan oníwà comfortable láti bí ẹgbẹ́ nínú ilé ẹ̀rù á máa bà ẹ́ torí pé kò mọ ibi tó fẹ́ gbà yọ fóun bí àwọn ìwà míì wà tó yẹ pé tọkùnrin bá ti ṣe nǹkan tí ò dáa tó bá ti lè ṣe àwọn ìwà kan ẹ̀rù oníbà ọkùnrin yẹn má ti mọ̀ pé ó oh, lágbọ̀n kan tó fẹ́ ṣe ju tó ti ṣe yẹn lọ bẹ àwọn ìwà kó wà tí ọkùnrin máa wù tó jẹ́ wípé ọ̀nà wà tó fi máa bù tẹ́ pé ọkùnrin yẹn gan ló máa sá kúrò ńlé a wá bẹ̀rẹ̀ sí ní lọ máa wá àwọn èèyàn ma máa bẹ̀ ẹ́ torí pé kò mọ ọ̀nà tó máa gbà jáde sóhun ìwà tá a bá wù sọkùnrin bọ́kùnrin bá pààyàn bó bá dóòbò ya ìwà tá a bá wù sọkùnrin ló fi soba. la ma fi wò pé ah ìjẹ́ mi ti ṣìṣe báyìí ìjẹ́ mi ti ṣìṣe báyìí tí ọkùnrin bá dẹ̀ dóòbò ya ìwà tá a bá wù tá bá fi áńdì rẹ pé àtìgbà náà ń kọ́ ṣé wọ́n korúkọ ẹ sórí okó mi ni i am telling you the truth mi sọ pé nǹkan tó ṣe dáa but ìgbà míì mo mọ̀ pé kò easy but tá a bá control tá a bá mọ bá ṣe máa handle ẹ̀ nǹkan tó máa wá ṣe á wá jẹ́ insult upon injury á wá máa dùn ẹ́ bẹ́ẹ̀ pé ó treat ẹ bí ẹranko bí ẹni tí ò ní nǹkan tí ò tiẹ̀ make sense bẹ́ẹ̀ ni tí ò tiẹ̀ wúlò bẹ́ẹ̀ tó o bá ti jẹ́ kí wọ́n ṣe tó o bá ti tó o bá mo mọ̀ pé nǹkan tọkùnrin yẹn ṣe kò right kò yẹ kó ṣe bẹ́ẹ̀ bó báwo la ṣe gbé nígbà míì ọkùnrin ti máa make up mind wọn láti sọ pé òun fẹ́ fẹ́ yàwó mi ó fẹ́ fún lóyún but ìgbà míì a fẹ́ ti agídí bọ̀ pé tóun ò bá gbé lágídí fún ẹ o ò ní jẹ́ kóun lè ṣe nǹkan tó fẹ́ ṣe ó dẹ̀ fẹ́ ṣe kinní yẹn but ìwọ nígbà míì mo mọ̀ pé sùúrù yẹn ò easy láti ní honestly kò easy láti ní o èèyàn máa ń grow débẹ̀ ni o èèyàn máa ń grow débẹ̀ ni kò easy láti ní rárá honest kò easy láti tí wọn náà bá wò sí àtijọ́ tí kinní yẹn ti wọlé nílé ti dàrú lẹ́yìn ọmọ mẹ́ta lẹ́yìn ọmọ mẹ́ta ó ní mo máa sọ pé agídí kọ̀ọ̀kan ò ran ọ̀rọ̀ ọkùnrin tó bá fẹ́ ṣe ìwà kó jẹ́ kí ọkùnrin kó jẹ́ kó máa fi guilty fúnra wọn tó bá lo agídí agídí tí obìnrin bá lò sọ́kùnrin ó máa ń dí ọkàn ọkùnrin pa ni tó bá ń lo agídí pẹ̀lú ọkùnrin ó máa ń dí ọkàn wọn pa wọn níwà remorseful hello hello hello yes hello good evening good evening hello hello mo ń gbọ́ good evening ma Yorùbá program ni program yìí ẹ kúrò lẹ. yes ma mm. uh, I text you yesterday through your WhatsApp. ṣó ti yẹ yín ìwà tíyàn bá wù ló ma, fi lọkùnrin máa fi wà sóbà ọ mi sọ pé nǹkan tó ṣe dà ó má ṣì mí gbọ́ o mo láti jẹ́ pé bíyàwó mm. náà overreact o ò jẹ́ kó wà rìmọsù o ò jẹ́ kó fi. orí orí kí ni mo wà yìí mi mo mo onínú fùfù ni mi ti má dẹ̀ ti bínú ti tán sọ́ọ̀rì yẹn àǹtí ẹ wo kó sọ sọ́ọ̀rì yẹn ó make a long way hmm. agídí yẹn náà ló ṣì dúró. Eh, because oṣooṣo nígbà tó máa gbọ́ nígbà tó ba ti da ọ̀rọ̀ lẹ̀ gẹ́gẹ́ bí onínú fufu mo lè understand bó ṣe máa ṣe tó bá ti da ọ̀rọ̀ lẹ̀ tó ti tán ó lè má tán lára ẹni tí wọ́n dá lẹ̀ fún ẹni tí wọ́n dá lẹ̀ fún yẹn ó lè máa dwell on ọ̀rọ̀ yẹn kó má fi ṣe sorry fún ẹ torí onínú fùfù wàá ṣe kọjá bó ṣe yẹ kó ṣe wàá overreact wàá da ọ̀rọ̀ lẹ̀ ó lè ọ̀rọ̀ tó dá lẹ̀ yẹn mílẹ̀ wàá máa wà lọ́pọlọ ẹ̀ kó má fi ṣe sorry mo mọ̀ pé kò easy mo honestly mi ò sọ pé nǹkan tó ṣe dá mo dẹ̀ mọ̀ pé kò easy but ìwọ tó ti mọ̀ pé wàá ti máa mọrú èèyàn tọkọ ẹ̀ gan jẹ́ pé ẹni tí ò fẹ́ inú fùfù bẹ́ẹ̀ yẹn ni pé tó bá jẹ́ inú sórí àwọn ọmọ mo bí àwọn ọmọ mi tí mo bí the best way hmm. láti ba wọn sọ̀rọ̀ ni pé kó bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ tó bá ti ń pariwo mọ́ wọn wọn gbọ́ gbogbo wọn gbọ́ anything tó sọ wọ́n dẹ̀ máa sọ fún ẹ pé àwọn ò gbọ́ anything tó sọ wọ́n máa ṣèkó bá wọn sọ̀rọ̀ ní ohun ìrẹ̀lẹ̀ àwọn ọmọ mi dẹ̀ máa ń gbà tẹ́ pé ẹgba àwọn ọmọ tí mo bí òun ṣe ọmọ ẹgba ọmọ tó yẹ pé tó bá rọra ń sí ọ̀rọ̀ sí wọn lára wọn mọ̀ máa sunkún wọn máa padà wá bẹ́ẹ̀ bọ́ ọmọ tó yẹ pé tó bá pariwo wọn ò ro nǹkan tó sọ o àwọn ọkùnrin náà wà bẹ́ẹ̀ mi sọ pé nǹkan tó ṣe dáa bọ̀ bóyá ń gbà tó ti overreact ló fi wò pé wo dáàmú àjọ mo ò sorry. sọ́ọ̀rì but ó ní bó ṣe máa ṣe ọkùnrin yẹn fúnra rẹ̀ ẹ̀rí ọkọ ò ní jẹ́ kó gbádùn kò ní comfortable kò ní lè bẹ ẹgbẹ́lé fúnra rẹ̀ ó lè sábọ́ta because o máa rò pé ó pa òun ni ó ti mọ̀. you understand mo mọ̀ mo mọ̀ bó ṣe ń fìbọ̀ má bínú nítorí ọlọ́run má dẹ̀ ṣe pè fún torí bó ṣe ń dùn ẹ̀ ò sọ pé e, e, èpè ló máa gbà lẹ́nu ẹ̀ bẹ̀ tó bá jẹ́ pé nítorí pé ó bímọ síta ni tó bá dẹ̀ ṣì ń ṣẹ̀tọ́ ẹ̀ nínú ilé. ó ń ṣẹ̀tọ́ ìnílé mi lè parọ́ mm-hmm. ẹgbẹ́ mi lè parọ́ mẹ́lẹ̀dẹ̀ is was a good man before ó ń ṣẹ̀tọ́ ìnílé fáwọn ọmọ ẹ̀ ó dẹ̀ nífàá ọmọ ẹ̀ ṣùgbọ́n pé látẹnu pé kí n kí n kí n ṣàdúrà tinútinú ó ṣáà máa ní nǹkan tèmi náà ṣùwúlò fún nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ṣe understand hmm. bọ̀ kò sí yẹ mọ́ hmm. ó ń bá àwọn ọmọ ẹ̀ ṣeré tó bá wájọ́ tó bá máa wálé ó máa wálé wá wà àwọn ẹ̀ á ṣẹ̀ta ọmọ ẹ̀ á kígbe dé dáadé dáadé dáadé ṣùgbọ́n kò sí ayọ̀ fún mi látọ̀dọ̀ ẹ̀ mọ̀kànwá nílé torí àwọn ọmọ yẹn mi ìrẹ́yà le onáà ló dísàdì onáà ló sọ mí dóbìnrin. ṣọ́ọ̀ṣì ń bá ẹ sùn ṣọ́ọ̀ṣì ń bára yín sùn. náà àti ó dàbí tó bá wá lórí nǹkan mò ń tì dànù ni like kò sí kíní yẹn bẹ́ẹ̀ mọ́ sísìn ilé kúrọ́. ẹ bọ̀ ṣó mọ̀ pé wọ́n ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ìwọ ló fà á ẹ yé máa wo fóònù ọkọ yín ẹ tó bá ẹ máa wo fóònù ọkọ yín wàhálà ni but tí mo wo mi ò wo nǹkan tó máa ṣẹlẹ̀ náà ló máa ṣẹlẹ̀ eh, nílò ṣẹgẹ́ tó mọ̀ pé tó o bá wo àti tó tó ti wo sì ni ìbànújẹ́ ti dénú ilé yẹn tó o bá wo bóyá ìgbà tó bá máa sọ fún ẹ pé òun ti bímọ wàá tún ti wà torí mo rí pọ́mọdé ni ẹ wàá ti wà matured sí ara ẹ á ti lè gbà á èmi kò ọkùnrin ò bá máa fi kóòdù sí fóònù ẹ kò bá sì fi kóòdù sí mi ti ẹ fẹ́ mọ̀ pé ó ń ring mi ìfẹ́ gbọ́ ẹni tó ń bẹ sọ̀rọ̀ kó kọ mí mi ìfẹ́ mọ̀ sí no evil yẹ no evil ẹni pé tó máa níyàn kan bú mi lórí social media máa ní mi ìfẹ́ gbọ́ ẹgbẹ́ tó yóò bá rí kò kí ń bàyàn nínú jẹ́ look at the stage ó mọ̀ pé ó ti sunkún sí kíní yẹn ó wà ó wà in pain ó dẹ̀ lè bó ṣe wà yóò lè avoid kíní yẹn kó má ṣẹlẹ̀ má wo fóònù ọkùnrin ẹ má tọkùnrin ọ̀nà má jẹ́ tọkùnrin ò bá tòsí obìnrin obìnrin máa lọ bá ọkùnrin ẹ má wo fóònù ọkùnrin ẹ má wo fóònù ọkọ yín ẹ má fúnra ara yín ba ilé yín jẹ́ ẹ máa wo fóònù ọkùnrin tó bá jẹ́ pé ẹ ń wá evidence tẹ máa fi mu tẹ máa fi kúrò lọ́dọ̀ ẹ̀ bí ọkùnrin tó bá sì fẹ́ fẹ́ ọkùnrin tó bá sì fẹ́ jẹ́ kó máa jẹ́ ọkọ ẹ má wo fóònù ẹ̀ tó bá tó bá sọ pé o fẹ́ jẹ́ kó mọ̀ kó ba lè mọ̀ wípé ẹ tó bá ti bímọ tó bá ti bímọ síta kó ba lè mọ̀ tó bá fẹ́ fílẹ̀ tó bá ti bímọ ó lè mọ̀ kó lè lọ bẹ́ẹ̀ tó bá sì fẹ́ wà nínú ilé ẹ̀ tó bá bímọ síta báwo ló ṣe kù rẹ̀ ìgbà tó bá máa sọ fún ẹ wá ti wà màjọ rẹ mí àti lè gbé báwo ló ṣe kàn ẹ́ tọkùnrin bá bímọ síta tó dẹ̀ iṣẹ́ tó ẹ̀ nínú ilé báwo ló ṣe kàn ẹ́ kò ní ní kó wá bá òun tọ́jú ọmọ tó bí báwo ló ṣe kàn look at yourself now wo bó ṣe orí pé nísìnyí ò wá happy. Oh, wapi. Oh, wapi. My best, or after the show, I'll call you. I won't call wà tí ẹ pé kò ń ṣe pé bóyá Go gọ̀. Kò ń ṣe pé bóyá èèyàn gọ̀. Àwọn nǹkan kan wà tí ẹ funeral má fúnra rẹ̀ fúnra hypertension unnecessary stress. Ọkùnrin you bá fi kóòdù sí fóònù. Kò fi kóòdù sí fóònù. Kò sí ìtó kàn mí. Mi Me, tiẹ̀ fẹ́ mọ̀. Bó bá ń pè gan-an mi ní eavesdrop débi pé mo fẹ́ gbọ́ nǹkan tó ń sọ hello. hello. tó bá ń pè gan mi ò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ mi ìfẹ́ mẹ́ni tó ń bá sọ̀rọ̀ kó kàn mí tèmi ni wípé ibi tí wàhálà máa ti wà fẹ́ mi tí mo ti ní problem pẹ̀lú ni wípé má disrespect mi má disrespect mi má dẹ̀ má mú mi má má má dè mí lọ́nà ayé mi láti má ṣe nǹkan tí mo fẹ́ ṣe pé bóyá nǹkan tí mo rí pé mo fẹ́ ṣe ó máa tàn mọ́lẹ̀ sáyé mi ó fẹ́ stop mi o tó bá lè support mi má má discourage mi nítorí ibi tí tèmi báàdì sí mo máa ń gbé ọkùnrin bí ọba mo máa ń gbé ọkùnrin bí king mo máa ń gbé ọkùnrin máa jẹ́ máa gbé kọjá ibi tí ọlọ́run dá sí lọ tó o bá ti disrespect mi àbí tó o ti tó o ti dà mí láàmú ibi tí mo gbé ẹ dé yẹn ọwọ́ yẹn náà máa fi já ẹ wálẹ̀ tèmi nìyẹn bò mi ò ní kọjá mi mi ò ní fún ẹ ní wàhálà màá support ẹ pẹ̀lú gbogbo nǹkan tí mo bá ní màá regard ẹ but tó o ti disregard mi to o bá ti kọjá àyè ẹ ibi mo ṣe gbé ẹ yẹn náà ni mo máa gbé ẹ wálẹ̀ tí n bá ti ṣí báyìí mo ṣí nìyẹn tí n ti ṣí mo ṣí nìyẹn ibi tí tèmi ibi tí tèmi tó burú sí nìyẹn but àwọn nǹkan tó máa ma fa wàhálà nínú ilé phone. Ma check phone ọkọ ẹ disrespect ẹ kí check phone e fún Ma check phone e. because ó sọ pé you have seen it now deal with it kí ló check phone ẹ fún kí ló ń wo ẹni tó bá sọ̀rọ̀ fún kí ló ka message e fún òun stress ara Eh ẹ ní ìdẹ Ọlọ́run ẹ ní ìdẹ ò tẹ bá fẹ́ wà happy pẹ̀lú ra yín ẹ má wà ẹ get ara yín involved nínú phone ọkùnrin ẹ má get ara yín involved nínú pé boya ẹ fẹ́ máa ṣọ́ ọkùnrin ẹ lè ṣọ́ ọkùnrin bẹ́ ṣe lè ṣọ́ wọn ní pé kẹ́ mú oko wọn kẹ́ táì ẹ̀ kó má ṣiṣẹ́ mọ́ tẹ́ bá ti lè táì oko wọn kó má ṣiṣẹ́ mọ́ kẹ́ táì kẹ́ fọ́ wọn lójú kẹ́ dì wọ́n lọ́wọ́ ẹ ló. ẹ àti nǹkan ẹ kalẹ̀. o. yà ẹ jọ mo fẹ́ dá sí ètò yẹn ni. Yeah. I have a similar similar uh, issue pẹ̀lú ẹni tó ẹ bá sọ̀rọ̀ sọ. Hmm. actually ọkùnrin lèmi hmm. ṣe obìnrin but eh, ìyàwó mi tí mo fẹ́ oníjọ̀gbọ̀n báyìí náà ni. Hmm. Tẹ̀sírí they can't do without touching your food even if you are trying to feed them because ìtọ́bájú ní wàhálà nù wọn even nǹkan tí o ṣe látara inú kùkù àti ìwà tán ni pé ẹ eh, má jáde má ragbá má ṣàrò wọn ní fọkàn mi lọ́kùnbalẹ̀. Ìjẹ́ni tí mi wá rí ní gbọ́dọ̀dọ̀ tèmi ni pé tọkùnrin ò bá ṣe ní fọkànbalẹ̀ nílé. Ní tó kù ni pé kó wá bí kí Only lè débi peace of mind lọ hmm. for many of them even if you do anything láti satisfy wọn síbẹ̀síbẹ̀ especially tọ́lọ́ bá tẹ̀ wá gbé ẹ̀ka tẹ́ pé ọ̀rọ̀ akọ ojú ilé kan àbójú ilé méjì the hmm. tọ́lọ́ ti di ìṣòwò fún ẹ̀ tó kọ́lé kan àbí ilé méjì kan wàhálà ẹ̀ máa pọ̀ jù. my whole situation ló ṣẹlẹ̀ ni pé ìyàwó mi ọmọ kan ló bí ọlọ́run á tún jẹ́ wá ní ìdádúró. Hmm. so ẹni tẹ̀síwájú fẹ́ tèk òṣìṣẹ́ gómìnrin ọmọ máa fún ọ lóyún kí ní kọ̀ọ̀kan look ṣé bẹ́ẹ̀ náà ló ṣe é ṣe láti fi hàn lóyún. ìwọ ṣe máa bẹ lọ Ọlọ́run yọ kó ṣe ọmọ tiẹ̀ fún ẹ kí wọn náà bímọ mi. ọ̀dọ̀ ìyá mi kò ní débẹ̀ á ní ọmọ afẹ́yàwó fún mi ní o kìíní kankan o òun ọmọ kan fóònù fún mi ló máa ṣọ́. bí bá tún ṣe ní password mi á tún tọ ọmọ sí mi pé ọmọ mi wá bá mi kó wá ìyẹn máa fẹ́ gbó fóònù máa fẹ́ fún yẹn fóònù máa fún fóònù mi ìyẹn á mọ password láti lọ sọ á tún gbà lọ́wọ́ mọ̀ àmọ́ ẹni tí mo ṣe mo ti wá UK báyìí àti kinní kan mo yá kó fún wọn láti lé mo gbogbo ẹlẹ fún wọn mo sì máa hmm. yí pé ibi tí mo wà yìí nìsín máa fẹ́ yàwó mi hmm. so ó kú wá ó kú wá lójú so that màá lè ní rest of mind because wọn ò ní fún rest of mind no matter how you try to please them no matter how you try to please them ọmọ máa tú ẹ lọ́wọ́ tú ẹ lẹ́sẹ̀ ni tí mi ò dẹ̀ ní fi sọ pé èmi sọ pé bákan bákan èyí tí mi nígbàgbọ́ ni pé èèyàn tí yóò bá tí yóò bá ìfẹ́ èyàn kí ìwà bẹ́ẹ̀ bá ṣe èyàn ò ní èyàn ò ní dá ọ̀tún ẹ̀ nígbà tó ti mọ̀ pọ́ pàtì àwọn oníwá wáyé tó ń dá ọ̀tún fún fẹ́ tèmi tèmi hmm. ò lè sọ pé mo question pẹ̀tẹ̀ pé à lágbájá oníbo ti lọ tó bá ní bí àfún mo jáde lọ́wọ́ pé lágbájá mo lọ bí àwọn àníyàn ibẹ̀ kọ́ mo lọ ibà mo lọ ní wáyé what is the problem wàhálà lójoojúmọ́ hmm. so èyàn máa fẹ́ àti ló máa ti rí fọkànbalẹ̀ so that is kí n tó kù ní Hmm. alẹ́ ọjọ́ yẹn ló check tó ló ń pé ọ̀pọ̀pọ̀ bímọ fún mi ọjọ́ yẹn náà ló mọ̀ pé mo fẹ́ travel wàhálà yìí pọ̀ jù kò ṣètò tí ò tán èmi sílẹ̀ o èmi ti sílẹ̀ so àdúgbò náà ń ṣàánú wọn ìdánwò agbó agbègbè mọ́ dáhà yóò lọ bẹ̀rẹ̀ ọmọ ajá òwà tó yẹ pé ó máa kú fòfò ọkùnrin so kọ́lọ́ ń ṣàánú wa ni màá ní tèmi rí bẹ́ẹ̀ nìyẹn o. ẹ ṣe sà àwọn kan ní you can't satisfy some women yes. Hey ọkùnrin obìnrin tí ò bá fẹ́ gba kádàrà jókòó sílé àwọn òbí ẹ má má rí ìwà ẹ ló lè fi stop ọkùnrin kò ń ṣe not even òbu ẹ àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ọkùnrin á lọ káàkiri mo ń sọ fún yín pé irú ọlọ́run ni òsírò ẹ̀dá wà ọlọ́run ò dárú Yínká Méjì torí àwọn nǹkan tó wà unique sí mi èmi nìkan lọ́lọ́run dá mọ́ ó lè dá àwọn nǹkan tó yẹ pé wọ́n bẹ́tà jù mí lọ o àbáwọn nǹkan tí wọn ò tó mi o bẹ̀t kò lè dá irú mi kan náà nígbà tó yẹ pé àwọn ìbejì tọ́jọ́ gbé nù kan náà gan ìwà wọn yàtọ̀ tó báwo ló ṣe daru dárú àwa kan náà méjì o da ó dá èèyàn tó létí tó lẹ́nu but ìwà nǹkan tó wà unique pẹ̀lú mi kò fẹ́yàn méjì ẹ má máa tọra yín ẹ lè stop ọkùnrin lati má ṣe nǹkan tó fẹ́ ṣe bẹ bá ṣe ń ṣe bẹ́ẹ̀ ọkùnrin yẹn dislike yín sí ni ọkùnrin mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin mi nǹkan tí ò sí lọ́pọlọ ọkùnrin mi nínú iwa nínú ọ̀rọ̀ ẹ máa fi sí lórí ẹ máa fi sí lórí nǹkan mi máa ṣẹlẹ̀ ẹ máa overreact rẹ pé ẹ máa máa push ọkùnrin yẹn away from you. emi emi na grow débẹ̀ ni o mo grow débẹ̀ ni mo dẹ̀ mọ̀ wípé ah, a lè gan kéèyàn tó gba ọkọ lọ́wọ́ mi àfi tí n bá fẹ́ ire o ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ ẹ má gbàgbé ilẹ̀ danabit ẹ má gbàgbé sabarikolo dot com gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń rẹ́gísítà ẹ kọ̀ntínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè mí náà mo máa dá yín lò ó rẹ̀ mí torí ẹ̀mí ṣe gbé ẹnì kọ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ send voice note máa lísìn sí ẹni tó bá yẹ kí n dá lò máa dá lò ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ ó dàbọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody tẹ́ wá sí orí platform ilé ni may God bless you all bye for now.